إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخواتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى ọba tí ó ṣe wá ní mùsùlùmí ọba tí ó ní ká máa bẹ lórí ìlànà anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ìlànà àwọn sahaba anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ọ̀padà sí aburú ọbẹ̀ subhanahu wa ta'ala ọmọ ti kí ó tó sí ẹ̀kọ́ kan wa nǹkan tí ó bá wa ní àdánwò tí ó gbé wa kúrò ní ojú ọ̀nà asàlàfíyà abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó má ti bá ẹ̀kọ́ kan wa. لئن أترى الصلاة على محمد صلى الله عليه وسلم صلاتنا كما بان هو محمد كما بان أراليره أما يموره أما أما àti gbogbo àwọn tí ó bá tẹ̀lé ìlànà rẹ̀ inú àwọn sàhábà wọn làálẹ̀ yìí àti àwọn tí wọ́n wá lẹ́yìn wọn. lẹ́yìn náà mo kí gbogbo wa ní kìkì tó fi dáa jùlọ aljanna tún máa kíra wọn inú aljanna òun náà ni asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. lẹ́yìn náà tọ́píkì tí wọ́n ní kí a wa sọ̀rọ̀ òun náà ni asalafiyatu bayna al-ghuluwi wal-jafa salafiya láàrin àgbòló àti àjàfà kí ni à ń pè ní asalafiya asalafiya kalimatun mushtaqatun min asalaf aw nisbatun ila asalaf gbólóhùn kan tí a fàyọ àbí fi tì sí àsùpàdà kí ni a ń pè ní àsùpàdà ìtumọ̀ àsùpàdà ní èdè lárúbáwá òun ni man taqaddamaka min abaika wa dhawi qarabatika àwọn tí wọ́n bá jù wá lọ tó ṣe pọ́n síwájú wa Wa bí àwọn bàbá wa àbí àwọn mọ̀lẹ́bí wa àwọn eléyìí wọn a pè wọ́n ní sálàfù wa ló jẹ́ pé anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún ọmọ rẹ̀ Fatima radiyallahu anha ó ní ní ìmọ̀ sálàfù ana laki aṣíwájú dáadáa òun jẹ́kọ̀ ẹ̀. sọgbọ́nlọ́hún àtúbálà ní èdè lárúbáwá òun náà lẹ́ni tó ṣíwájú wa torí náà tabaníkàpọ̀ nínú èdè àwọn òbí wa sálàfù wa ni wọ́n àwọn òbí títí wọn sálàfù ni wọ́n jẹ́ fún wa àwọn tí wọ́n jẹ́ àwọn àbúrò bàbá wa ẹ̀gbọ́n bàbá wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn tó ti lọ àwọn bàbá bàbá wa sálàfù wa ni wọ́n jẹ́ sotiwa lárúbáwá bá sọ lápèjúwe wípé sálàfù ni òun ni lágbájá ìtumọ̀ rẹ̀ òun ni pé àwọn tẹ̀síwájú wa lọ́jọ́ orí ṣùgbọ́n ìta àgbàlérò pẹ̀lú àti fàdà nínú ẹ̀sìn ó yàtọ̀ sí ètí wọ́n gbà lérò ní àtúntàlámù nínú èdè lásán àtúntàlámù nínú ẹ̀sìn àwọn náà ni àwọn ẹni rẹ tó ṣe wípé wọ́n ṣe láàmù síwájú káwa tó ṣe àwọn náà ni anabuwa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sahaba radwanullahi alayhi anabi sallallahu alayhi wa sallam ó jẹ́ kí a mọ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ tó pọ̀ wípé fa'alaykum bi sunnati wa sunnati khulafai al-mahdiyyin ar-rashidin min ba'di. تمسكوا بها عدوا عليها بالنواجذ النبي صلى الله عليه وسلم ó ní ẹni tí ọlọ́wọ́n bá ní kẹ́mí ẹ̀gún nínú ẹ̀yìn sàábé fa innahu man ya'ish minkum ẹni tọ́lọ́wọ́n bá ní kẹ́mí ẹ̀gún nù yín fasayara ikhtilafan kathira yóò rí àìkú ẹnu tí ó pọ̀ láàrin àwọn mùsùlùmí fa'alaykum bi sunnati ìlànà mi dọ́wọ́ yín sunnati khulafai al-mahdiyyin ar-rashidina min ba'di ìlànà àwọn àrólé ajẹni tí ọlọ́wọ́ bá fi mọ̀nà ar-rashidina àwọn tó ṣe wípé ẹni ìmọ̀nà ni wọ́n min ba'di lẹ́yìn mi ìlànà wọn dọwọ́ yín o tamasaku biha ẹdìímú abdullahi abinawadi ẹsẹ̀ yín ọkàn yín ẹ̀fì gbà mú. so àwọn tó ṣe wípé wọ́n ṣíwájú wa nínú ẹ̀sìn bẹ̀rẹ̀ látòrí ànábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà rẹ̀ tí ó kà wọ́n lé ní one twenty thousand àtàwọn ọmọ kéwu tí wọ́n tó ń ka tí wọ́n tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ àtàwọn tí wọ́n ń tẹ ìlànà yẹn àwọn yìí ni wọ́n ń pè ní asùsálà àwọn ni wọ́n ń pè ní asùsálà ṣèǹgbà míì wọ́n á ní asùsálà fún sọ́ọ̀lì dàtí àwọn aṣíwájú tó jẹ́ ẹni dáadáa torí pé tí wọ́n bá fi asọ́ọ̀lì sí i nínú èdè lárúbáwá gbogbo ẹni tí ó ṣíwájú wa òun ni wọ́n ń pè ní salaf ṣùgbọ́n pàtàkì fi àsọ́ọ̀lẹ́hù sí ó ti jẹ́ kí ó kílẹ̀ pé ẹ̀sìn là ń sọ ó jẹ́ kó kílẹ̀ pé anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sàhábà rẹ̀ àwọn là ń sọ̀rọ̀ pa wọn tó taba sọ yìí pé àtúntàlà àbí a ní àtúntàlà fòsùwà rẹ̀ nínú ẹ̀sìn àwọn náà ni anabiwa Muhammad sallallahu alayhi wa sallam àti àwọn sàhábà tí wọ́n jẹ́ ẹni rí sọlọ fún jẹ́ wípé àwọn afẹ́sìn dáadáa al abul abbas ibn taymiyyat al-harrani rahimahullahu ta'ala. ومصو قبش بين مجموع الفتاوى وني لا عيب على من أظهر مذهب السلف وانتسب إليه واعتزى إليه بل يجب قبول ذلك منه بالاتفاق فإن مذهب السلف لا يكون إلا حقا وانك لا تما بوين توفيريك يا مواصل sàhábà kí la fẹ́ máa bu ẹni tó ṣe kó fi rẹ̀ ti sí ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ó lẹ́sìn tó ń sin tó wù ú ẹ̀sìn ànábì sallallahu alaihi wasallam ẹ̀sìn àwọn sàhábà ridwanullahi alaihim lòún ṣe ìtẹ́mi ó ṣe lẹ́sìn bánábì ṣe ṣe báwọn sàhábà ṣe ṣe ìtẹ́mi fẹ́ ṣe lẹ́sìn tèmi wọ́n ti lá àyíbá kò sí ní ta bú lára rú èèyàn bẹ́ẹ̀ torí pé ìfẹ́ bú ẹni tó fi rẹ̀ tì sí ọ̀dọ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ìbú anábì gẹ́gẹ́ fún rẹ̀ ni sallallahu alayhi wa sallam. wọ́n ti báyìí yajibu qabulu dhalika minhu bil ittifaq ẹnu àwọn afẹ́sí kò lórí wípé ẹni tó bá ní ẹ̀sìn anábì lòun fẹ́ ṣe sallallahu alayhi wa sallam ẹ̀sìn àwọn sàhábà ìpè àá ah, ah, ṣẹ́sìn ànábì ló fẹ́ ṣe ẹ̀sìn àwọn sàhábà ló fẹ́ ṣe á ah, ìwọ gangan lórí nǹkan mú. bàlẹ́ ẹ̀sìn qabulu dhalika mìíràn bí ittifaq agbọ̀rọ̀ gbà lọ́wọ́ ẹ̀ kí ló pàtàkì gbọ̀rọ̀ gbà lọ́wọ́ rẹ̀ inna madhhab as ìlànà àwọn salaf la yakunu illa haqqan kò lè jẹ́ kankan bí ó bá kí ń ṣe kí ni òdodo so ló fi jẹ́ pé àwọn àfa àwọn sọ fún wa ìpè asàlàfíyàtù asàlàfíyàtù yàní nisbatun ila salaf ìfi nǹkan ti sí ọ̀dọ̀ àwọn asàlàfù sọ̀rọ̀ sókè là ń pè ní asàlàfíyà asàlàfíyà òun náà ni àtàbáyòdù bí mazhabi salaf ìmọ̀ ṣẹ̀sìn pẹ̀lú ìlànà anabi sallallahu alayhi wa sallam àti àwọn sahaba radwanullahi alayhi eléyìí lọ́wọ́ bá sọ fún wa ní al-Qur'an al-Karim فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا ọlọ́wọ́ bá ní tábà gbàgbọ́ gẹ́gẹ́ bí n tẹ gbàgbọ́ mẹ́fọ́ kọ́ ní ìtàdà wọ́n ti mọ̀ náà wọ́n ìtawà lọ́wọ́ ṣùgbọ́n tá bá gúrí tí wọ́n ṣẹ̀sìn bẹ́ẹ̀ ṣe ń ṣe wọ́n gbàgbọ́ bẹ́ẹ̀ ṣe ń gbàgbọ́ fa innama hum fi shiqaq wọ́n máa tako òdodo ní ìlànà àwọn tí wọ́n mú tán ní àwọn fẹ́ ṣẹ̀sìn tàwọn bẹ́ẹ̀ yóò máa tako òdodo ní fasẹ̀fíkà ọ̀bùnlá wa huwa sami'ul alim ọlọ́ni ìrì ànábì wọ́n má mi kàn má bànújẹ́ ọlọ́wọ́n ọbọ̀ tó rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam bákan náà anábùwà muhammad sallallahu alayhi wa sallam nínú hadith ta kóòtù lẹ́ẹ̀kan ìpèpà innahu man ya'ish minkum ẹni tọ́lọ̀ bá ní kẹ́mi ẹ̀gbọ́n ní pàṣẹyàrá tìlá fẹ́kẹ́sìrò yóò rí àìkú ẹnu tó pọ̀ fa'alaykum bi sunnati wa sunnati al-khulafa ar min ba'di tamassaku biha atu alayha bin nawajid yóò padà rí àìkú ẹnu tí ó pọ̀ súnà ni wá dọwọ́ yín súnà àwọn alkhulafa ar-rashidun ó dọwọ́ yín eléyìí ọ̀rọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam òun ni tí a wa yìí sọlọ́mù jẹ́ ẹni tó fi rẹ̀ ti sí mazhabu salaf ìpè ìlànà àwọn salaf lòun fẹ́ tẹ̀lé ìwé yẹn bẹ́ẹ̀ kò ń ṣe ní ta máa ń bú ìwé yẹn bẹ́ẹ̀ kò ń ṣẹni tó ṣe wípé àálò gbé nǹkan tuntun dé torí pé ìtọ́lóhùn fẹ́ fi ṣẹ̀sìn òun ni tí àwọn asọ́láfù sọ ní sanpẹ̀lú yẹ so gbogbo tó bá ń ṣe ní ẹ̀sìn ó gbọ́dọ̀ lè máa fún wa ní ẹ̀rí minal Qur'ani wa sunna láti nu al-Qur'an àti sunna ìfà mi asọ́láfù sọ ní pẹ̀lú àgbọ́yé àwọn ẹni ìṣíwájú torí pé ẹ̀sìn gẹ́gẹ́ nìyẹn ìtọ́wá ti yàtọ̀ sí eléyìí ìtakò ẹ̀sìn ni so asàlàfíyà ìtumọ̀ rẹ̀ náà ni ẹ̀sìn tí ọlọ́run ọba fi rán anabuwa muhammad sallallahu alayhi wa sallam so ló jẹ́ pé a lè sọ pé asàlàfíyà tún yàtìnù àwọn ìsìláàmù musaffa min ash-shirki wal bid'i wal ma'asi asalabiya òun náà ni islam tó ṣe wípé kò sẹ́bọ̀ ń bẹ kò sí bídíà ń kò sí kíni ẹ̀ṣẹ̀ ń islam bá ń ṣe tó ṣe wípé àríbí bọ́ọ̀lù bí àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ islam tá ń ṣe tààrí bí bí bídíà islam tá ń ṣe tààrí bí bọ́kúrò bí ìwà orogún pẹ̀lú ọlọ́run. hàbí ìyá sọlá eléyìí wọ́n ń pè ní sàlàfíà so jama kí la fẹ́ takò bí eléyìí anabuwa muhammad sallallahu alayhi wa sallam so o jẹ kama o ní fa inna wu man yẹ iṣu minkum fasayira ikhtilafan kathira ẹni tọ́lọ̀ bá ní kẹ́mi ẹ̀gbọ́nù yóò rí àìkú ẹrú tó pọ̀ sálábì ní ká ṣe tó wà rárá o ní fa alaykum bi sunnati ẹ̀dùn ti sunna mi ó túmọ̀ sí pé kí ni bídíà ò ráyè nínú islam bídíà ò ráyè nínú islam sọlọ́bù jẹ́ pé anábùwà muhammad sallallahu alayhi wa sallam a máa wọ́nu àwọn sàábé lọ́pọ̀lọpọ̀ ọba ó ní wa iyyakum wa muhdathatil umur ẹ ṣọ́ra fún àwọn àdáadáa lé ọ̀rọ̀ ẹ̀sìn ìtẹ́ bá rí mi tí mò ń ṣe lẹ́sìn ni ẹ ṣe ìtẹ́ ẹ̀ bá rẹ́rìí fún látọ̀dọ̀ mi ẹ má mú wọnú ẹ̀sìn ìmú kẹta nàbí sọlá sálámù ṣe wọnú ẹ̀sìn lónìí ló fa ìpín yẹlẹyẹlẹ tó lọ láàrin àwa mùsùlùmí lónìí torí pé a ti mú àwọn nǹkan tí ó ń ṣàrẹ ẹ̀sìn wọnú ẹ̀sìn ànábi dẹ́ kìlọ̀ fún wa iyyakum wa muhdathatil umur fa inna kulla muhdathatin bid'ah. وكل بدعة ضلالة وكل ضلالة في النار Ànábì kìlọ̀ fún wa sallallahu alayhi wa sallam sọni tí o fẹ́ ní òun fàlàfíà lòun ṣe irú èèyàn bẹ́ẹ̀ yóò máa jìnnà síbi díà etí o bá ti lẹ́rìí kò ní fẹ́ ṣe inú ẹ̀sìn etí o bá ti ní ẹ̀rí kò ní fẹ́ ṣe é kò ní fẹ́ fi sin lọ́hùn torí pé ànábì wọ́n wa wà iyyakum wa muhdathati qubur ẹ ṣọ́ra fún àwọn àdáadáalẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn fa inna kulla muhdathatin bid'ah wa kulla bid'atin dalalah. bákan náà ọlọ́mọba subhanahu wa ta'ala ó wọ́n wa ègéǹsì ẹbọ ṣíṣe àbí ìwà orogún pẹ̀lú rẹ̀ ọlọ́mọba ní faman kana yarju liqa'a rabbihi falya'mal amalan salihan ẹni bá fẹ́ pàdé ọlọ́wọ́ ọba rẹ̀ dáadáa iṣẹ́ dáadáa dọwọ́ rẹ̀ o àwọn kẹtọ́ ọlọ́wọ́ bá paláṣẹ dọwọ́ rẹ̀ falyamal amalan salihan wala yushrik fi ibadati rabbi ahada kó máa wá orogún kan pẹ̀lú ọlọ́wọ́ ọba tó ta ọba tó ń ṣe tẹ́ ẹmu fún ọba tó ṣe kó ná lóde ẹ̀mí rẹ̀ lọ́wọ́ ò gbọ́dọ̀ wá pẹ̀lú rẹ̀ wala yushrik fi ibadati rabbihi ahada ètò bá ṣe kó ṣe torí tọlọ́run ní ìjọsìn kò gbọ́dọ̀ jẹ́ pé torí ayé kan ló fi ń ṣe so ẹ bọ́ àbí ìwọ orogún pẹ̀lú ọlọ́pàá ọba èyí ò ní ṣe kó bọ́ lọ́wọ́ ọba dáadáa anabi Isa alayhi salatu wassalam ní tó sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ ó ní pé innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-janna wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar oní ẹ̀gbọ́n mi gbogbo ẹni tó bá wá ronú pẹ̀lú ọlọ́run ọba ọlọ́run ọba ti ṣe àlùjánnà léèwọ̀ fún wa ma'wahun nar ibi tí ó dé sí inú náà ni wa ma lizzalimina min ansar àwọn tó ṣe àbòsí fún ẹ̀mí ara wọn pẹ̀lú pé wá ronú pẹ̀lú ọlọ́run ọba kò sẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́ bákanáà ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha' ọlọ́wọ́n ọba ò ní ṣe àforíjì fún pé kéèyàn wá orogún pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n nǹkan tí ò bá tó yẹn tí ò tó orun tí ò tó ìwà orogún pẹ̀lú ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ní òun lè ṣàforíjì rẹ̀ lè má yàṣà fẹni tó bá ń bẹ lóru owó garanti o ó lè jẹ́ kó wọn á fi àjẹ nìyẹn òun lè sọ ẹnìyẹn síná ìpínlẹ̀ nù ṣùgbọ́n ọlọ́run ọba ó ní òun lè ṣe àforíjì rẹ̀ fún ẹni tó bá ń bẹnu èrò bá wọn láti lè ṣe kéde láti lè ṣàforíjì fún. so asalafiya ìyẹn islam olùmùsọ́fà ẹ̀ ṣírkì wal bid'ah òun náà ní islam tó ṣe kó mọ́ kangakanga kúrò ń bí ìwà orogún pẹ̀lú ọlọ́run ọba òun ló jẹ́ pé tó bá ní mùsùlùmí ni ẹ́ rí i pé islam tó ń ṣe kò sí àwọn orogún pẹ̀lú ọlọ́run ọba ń bẹ́ẹ̀ má pè nǹkan míì lẹ́yìn ọlọ́wọ́ bá Allah má jẹ́ káwọn èèyàn tẹ̀ ẹ́ ìpè orúkọ ràwáníyà tó ṣe pé ń mójú tó súrà kan ní máa fà á àmọ́ yẹn tí wọ́n máa sọ fún wa wọ́n ní tó bá ka súrà kan tán ó wá ṣe kútúbà rẹ̀ ìwọ́n ló máa sọ pé kí ni yàrá ọkọ̀ yá ìlú àjíbù yàrá ọkọ̀ yá ìlú tani ń pè ń rọ́ọ̀kọ̀ ìlú. tí ó wàá sọ fún ẹ yóò ní ra wa ní àkàtó wa ní ìjáde òsì tó ń jẹ́ bẹ́ẹ̀ àlùjọ̀dún ló ń ké pé ọlọ́run bá dẹ̀ jẹ́ kó yé wa wa yawma yahshuruhum jami'an ọlọ́run ọba ní ọjọ́ tó wọ́n kó ogun ọjọ́ malaika òun á máa sọ fún àwọn màláìka àáwùlá ẹ̀yin màláìka ẹ̀wọ̀ àwọn náà mú súra kan dání àwọn náà mú kíní kan dání àáwùlá iyyakum kanu ya'budu àwọn màláìka ó mọ̀ sọ pé subhanaka anta waliyuna min dunihim ní mọ́ kanga kanga èrè ọlọ́run ọba ìwọ lọ̀gá tiwa ìwọ ọlọ́run tiwa a ní kankan ṣe pẹ̀lú wọn bal kanu ya'buduna al-jinna àlùjànnú ni wọ́n ń ṣèjọ́sìn fún náà ń ké pé náà ń gbóran fún náà ń gbáralé náà ń jẹ́jẹ́ fún aksaru bíi mu'minun èyí tó pọ̀jù nù wọn ló nígbàgbọ́ nù ká máa képe àlùjọ̀nù ká máa gúnra fálùjọ̀nù jẹjẹ fálùjọ̀nù báralé àlùjọ̀nù. àwọn màláíkà sọ pé kathirun minhum wọn ni aksaru bíi mu'minun èyí tó pọ̀jù nù wọn náà nígbàgbọ́ nù ẹ̀. sọlọ́ fi jẹ́ pé ìwọ tó fẹ́ jẹ́ sálàfí kí ni túmọ̀ sálàfí òun yẹni tó ṣe wípé ó ń ṣe sálàfíyà kí la ń pè sọ́làfíà ìyẹn islam musaffa ìnà ṣírkì wàlbídàí wàlmàásì olùsìláàmù tó mọ́ kàngákàngá kúrò níbi ìwọ orogún pẹ̀lú ọlọ́wọ́ Allah bákan náà níbi máa ṣe àwọn àdáadáalẹ̀ torí pé ẹni tó fẹ́ jẹ́ sálàfí tó fẹ́ ṣẹ̀sìn bá nàbí ṣe ṣe tó fẹ́ ṣẹ̀sìn bí àwọn sàhábà ṣe ṣe irú èèyàn bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ fi tí ànábì sọ kó fi ilẹ̀ kó máa fi ti ẹ̀rọ kó rẹ̀ kó máa fi ti ẹ̀rọ kó a tún lè ṣe báyìí náà bẹ́ẹ̀ ni tánàbí ní ká ṣe sallallahu alaihi wasallam kó ń bẹ́ ńlẹ̀ ṣùgbọ́n yóò fi yẹn lẹ̀ yóò wá ní èèyàn kan lónìí pé bí òun ṣe lé báwọn àfáà àwa ṣe sọ fún wa nù bí ṣéwù ṣe sọ fún mi pé kí n ṣe é nì tàbá sọ̀rọ̀ ń pa mẹ́sẹ̀jì Islam ṣéwu ẹnibọ́dí wọ ò ní ẹnu ń bẹ́ ìtí ṣéwu wa lè ṣe òun ni kó sọ fún wa tí ànábì sọ àwọn ànábì ọlọ́run ọba ìtí ọlọ́run ọba ní ká sọ fún wa náà ń sọ fún wa kò sáwọn ànábì ọlọ́run ọba láyé mọ́ ṣéwu kan ò ní ẹ̀tọ́ àti sọ wípé ká máa ṣe nǹkan bó ṣe wù òun ṣùgbọ́n bí ànábì sọ lọ́wọ́ sá bó ṣe sọ lẹ́nàbí sọlá asẹ́mi sọ pé àlẹ́ ìrìlámà wàrà sátúl àmbíyá àwọn afa àwọn náà jogún àwọn ànábì ọlọ́wọ́ bá wà iná àmbíyá alámiyíwá rìsù dínà rẹ̀ wàlá dirhaman àwọn ànábì ọlọ́wọ́ bá kò ṣe fẹ́ gbó kankalẹ̀ táfà kafẹ́ jogún kọ́ wà iná ma wàrà tó lẹ́ẹ̀ ìmọ̀ làwọn ànábì ọlọ́wọ́ bá gbé kalẹ̀ faman akadawu fakọt akadabi hadin wafis ẹni kọ́lọ́mọba subhanahu wa ta'ala kó kàwá kúnú àwọn ẹni tí ó jẹ́rì. sọ iṣẹ́ àfa òun ni kó máa gbé àwọn èèyàn síbi ìlànà anabi muhammad sallallahu alayhi wa sallam bí anabi ṣe ṣe sìn láì fi ọpọlọ máa gbé àwọn nǹkan mi kalẹ̀ fún rẹ̀ ntí anabi sallallahu alayhi wa sallam tó sọ. sọ̀tàn wọn sọ̀rọ̀ nípa sàlàfíà ká kó strange sí wa ìsìláàmù tó mọ́ kángákángá kúrò ní ìwọ orogún pẹ̀lú ọlọ́wọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ ìsìláàmù tó mọ́ kankankanká kúrò níbi àdáadáalẹ́sìn òun náà ń pè bẹ́ẹ̀ ìsìláàmù tó mọ́ kankankanká kúrò níbi àwọn ẹ̀ṣẹ̀ òun náà ń pè bẹ́ẹ̀ ló fi tẹ́pẹ́ nìkọ̀ọ̀kan wọ́n ó máa strive láti jẹ́ sáláfì a máa ṣe gbìyànjú láti jẹ́ kí ni sáláfì kí ni túmọ̀ ẹ̀ òun náà lẹni tó ń ṣe ẹ̀sìn ní ìbámu pẹ̀lú ẹ̀sìn anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam anabuwa muhammad sallallahu alayhi wa sallam sọnjọ kan ó ní iyyakum wa muhaqqarati dunub anabi sallallahu alayhi wa sallam sọ fún àwọn sahaba radwanullahi alayhim ó ní iyyakum wa muhaqqarati dunub ẹ fún àwọn ẹ̀ṣẹ̀ àfojúdi àwọn ẹ̀ṣẹ̀ àfojúdi àwọn ẹ̀ṣẹ̀ àfojúré náà àfojúkéré ẹ ṣọ́ra fún wọn. fainahunna yajtami'na ala ar-rajul hatta yuhlikna ṣẹ́ra àwọn ẹ̀ṣẹ̀ àfojúdi wọ̀nyí àwọn ẹ̀ṣẹ̀ tá à ń fojú kéré yìí Ànábì sallallahu ní nígbà tó bá di pé wọ́n ń pọ̀ wọ́n ń pọ̀ wọ́n ń pọ̀ yóò di nǹkan tí ó padà sọ ọmọ ènìyàn di ẹni ìparun. káwọ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ẹ̀ṣẹ̀ kéékèèké kò sì tìmẹ́ṣẹ̀ kéékèèké léyìí. ìpìlẹ̀ rẹ̀ ni wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní intẹ̀sítẹ́lì bú kàbáyìrà máa tún náà náà àánú nukafir ankum sayyi'atikum wa nudkhilakum wa nudkhilkum mudkhalan karima ọlọ́run ọba ní tẹ́ ẹ bá jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ láńlá ẹ̀ṣẹ̀ láńlá àwọn kéékèèké tẹ́ àádẹ wàá fi wọ ilé alápàdé ìpìlẹ̀ nìyẹn torí pé ọmọ ènìyàn a lè ṣe kámá ní kùdìẹ̀kùdìẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ wa gẹ́gẹ́ bí ọmọ ènìyàn yẹn náà má fojú kéré wọn eléyìí bí ẹ̀ṣẹ̀ kékeré eléyìí eléyìí bẹ́ṣẹ̀ kékeré ni eléyìí bẹ́ṣẹ̀ kékeré eléyìí anabuwa muhammad sallallahu alaihi wa sallam kò ní ìyá fún wa muhammad rati dunu àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tẹ́ ẹ máa ń fojú kéré yẹn ni ẹ avoid ẹ ṣọ́ra fún o tọ́lọ̀mbá ni ẹ jìnà sí nǹkan ẹ jìnà sí wọ́n ní ṣẹ̀mẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ kékeré ni fa innahunna yajtami'na ala ar-rajul hatta yuhlikna tó padà jọ tó kójọ tó kójọ ẹ̀ṣẹ̀ kéékèèké ń pọ̀ ń pọ̀ yóò padà di ẹ̀ṣẹ̀ ńláńlá mọ́ wa lọ́wọ́ yóò padà di ẹ̀ṣẹ̀ ńláńlá mọ́ wa lọ́wọ́ so tánà bí sọlá sá ń kìlọ̀ ẹ̀ṣẹ̀ kéékèèké fún wa tá a lè mọ bójú ni bó wà ní ẹ̀ṣẹ̀ ńláńlá gbàtọ́lọ́wọ́ bá ń sọ̀rọ̀ ń pa àwọn èèyàn gidi ni ó ní alladhina yajtanibuna kabaira al-ithmi wal fawahisha illa al-lamam àwọn tó ṣe ń gbé àwọn nǹkan tó já wọn kàbáyìrì ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọn a máa yẹra fún illa al tẹ́ bá rí pé wọ́n kọsẹ̀ ní ajá àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké eléyìí ni tó ń pè ní asalafiya ẹni tó ń tírẹ̀nì ààrẹ láti di salafi òun ẹni tó ń tírẹ̀nì ààrẹ láti mú ọlọ́wọ́ ọba lọ́kàn ṣoṣo tó ṣe pé àdìọ́kàn rẹ̀ yóò jẹ́ nǹkan tí ó mórí bọ́ kúrò bí ẹbọ iṣẹ́ ọwọ́ rẹ̀ yóò jẹ́ nǹkan tí ó mórí bọ́ kúrò níbi àwọn orogún pẹ̀lú ọlọ́wọ́ ọ̀nà àgbàjọ́sìn rẹ̀ yóò jẹ́ nǹkan tí ó fúrí kúrò ní nǹkan àdáadáalẹ̀ bákan náà àwọn tọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ tó jẹ́ àwọn kàbá èrí ẹ̀ṣẹ̀ yóò jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké kò tún ní fojú kéré wọn ìkánú àwọn sàábí anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam Anas bin Malik radiyallahu anhu ìjọ kan ó kú àwọn èèyàn ó wá bu ẹkún wọ́n ní innakum la ta'maluna a'malan hiya adaqqu fi àyíní kòmìnà ṣọ́à ó ní mò ń wo ẹyẹ èèyàn yìí àwọn kankan bẹ tó ṣe bẹ́ẹ̀ ń ṣe láwọn nǹkan tí ẹ̀sìn takò tó ṣe pé ó fúyẹ́ bẹ́ẹ̀ ló fẹ́lẹ́ wájú yín ju irun lọ gbogbo ara làmọ̀ tá a bá mú irun irun ẹyọ kan tá a mú dárí àárí bí irun yìí ṣe jẹ́ nǹkan tó fẹ́lẹ́ tí ò ní wéètì anas wọn sọ fún ọ pé innakum la ta'maluna a'malan hiya adaqu fi ayunikum mina ash-sha'r ẹ̀ ń ṣe àwọn nǹkan tó ṣe pé bí mo ṣe ń rí yìí ni àwọn nǹkan wọ̀nyí ó kú fẹ́lẹ́ bẹ́ẹ̀ ló kéré ó ti rí níwájú yín ju irun lọ wa in kunna na'udduha ala ahdi nabiyyi sallallahu alayhi wa sallam min al-mubiqat orílẹ̀ ayé muhammad sallallahu alayhi wa sallam àwa sàábé lára àwọn kan tí máa ń panirun la máa ń ka àwọn nǹkan wọ̀nyẹn kú ṣùgbọ́n òun lẹ́yìn ṣe lónìí lè fi ṣàyọ̀ ọyọ́ so mẹ́sẹ̀gì wa àkọ́kọ́ òun ni wípé ẹni tó pèrè ń sálàfí ìpè sálàfí lè mi nisbatu ila salaf ó fi rẹ̀ ti sí kíní ọ̀dọ̀ sálàfù ni ọ̀dọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wasallam àti àwọn sàhábà so kò ní ní ká bá a já ìtọ́kàn jẹ́ pé àkànṣe ni pé kí ni ká wo àdìọ́kàn rẹ̀ ṣé àdìọ́kàn anábíwá Muhammad sallallahu alayhi wa sallam òun làdìọ́kàn rẹ̀ ká wo iṣẹ́ ìjọsìn rẹ̀ ṣé ìtànàbí sallallahu alayhi wa sallam sọ tó ṣe náà ló ń ṣe ká wo ìwà rẹ̀ ṣáwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ olúwẹ̀ẹ́lú ẹ̀ ni àbójúgbìyànjú sí àti ìjìnà kúrò bẹ́ẹ̀ tó wá ṣe pé àjọ ọkàn tí ànábì sallallahu alaihi wasallam àtàwọn sàábé ní alhamdulillah tó bá ṣe pé ìlànà ànábì sallallahu alaihi wasallam ló fi ń ṣèjọ́sìn alhamdulillah tó bá ṣe pé àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ àwọn kan tọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ ọtí mímu zina ṣíṣe tẹ́tẹ́ títa olè jíjà ìmọ̀ gbowó èlé ìgbà bíráìbù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kan tí Ọlọ́run bá ṣe léèwọ̀ àrípá àwọn kan wọ̀nyí ó ń jìnà sí i ẹ̀yìn wa ni àná sálàfì sálàfì nìyí kò ní ìdíkà bá àjà ẹ̀bá ọ̀nà ṣe mọ̀ pé rẹ̀ sáráfí èyí ò ṣe iṣu èyàn sọ pé kí ni àna muslim musulmi ni mí a sọ pé bó ló ṣe mọ̀ pé rẹ̀ ní musulmi kí ni túmọ̀ musulmi al-muslim wa man aslama lillah musulmi ni tó juwọ́lẹ̀ fọlọ́ èyàn ni mo juwọ́lẹ̀ fọlọ́ ó túmọ̀ sí pé àdìọ́kàn mi àdìọ́kàn tọ́lọ́ fẹ́ kí ni mo ní iṣẹ́ mi ìtọ́lọ́wọ́n bá fẹ́ kí n máa ṣe mò ń ṣe tó ní jìnnà sí mo jìnnà sí àwọn iṣẹ́ ìjọsìn kò ń ṣe àdádálẹ̀ muslim muslim al-muslim wa salafi mùsùlùmí tó gbádùn òun náà ní kíni òun náà ní salafi wa salafi wa al-muslim salafi náà ni mùsùlùmí salafi náà ní kíni mùsùlùmí ṣùgbọ́n kí ló fà táwọn èèyàn fi ń sọ wípé ana sọláfì sọláfì ni mí tí ó sọ pé ana mùsùlùmí òun náà ni wípé gbogbo èèyàn ń pera wọn ní mùsùlùmí ọdẹ ń ṣẹbọ àwọn èèyàn ń pera wọn mùsùlùmí wọ́n ń kúra fún nǹkan mi àwọn èèyàn ń pera wọn ní mùsùlùmí àwọn náà ni wọ́n ń ké pe nǹkan àwọn èèyàn ń pera wọn ní mùsùlùmí àwọn náà náà ń jẹ́jẹ́ fún nǹkan àwọn èèyàn ń pera wọn ní mùsùlùmí àwọn ni wọ́n ń tẹ̀lé nǹkan tó yàtọ̀ sí tánàbì ní káṣe sallallahu alayhi wa sallam àwọn èèyàn ń pera wọn ní mùsùlùmí wọ́n ń lùwẹ̀nu ṣẹ́ẹ̀ṣẹ̀ èèyàn kan wọ́n ń sọ wípé ana muslim mùsùlùmí lèmi ala dini salafi salih mùsùlùmí tó ṣe pé tí àwọn sálàfù sọ́ọ̀lì ṣe lèmi fẹ́ ṣe tèmi mi ní bá yín pé nǹkan tẹ́ ń ké pé lẹ́yìn ọlọ́run mi ní gbóná fún nǹkan mi lẹ́yìn ọlọ́run mi ní jẹ́jẹ́ fún nǹkan mi lẹ́yìn ọlọ́run ìtànẹ́bí ò ní ká fi ṣẹ̀sìn mi ní fi ṣẹ̀sìn àwọn ìwà tẹ́wù tó jẹ́ ìwà tí ó dáa yìí tọ́lọ́wọ́ bá takò tọ́lọ́wọ́ bá tí ó ṣe léèwọ̀ èmi ò ní bá yín wò mi ní bá yín wò àwọn ìwà yẹn so ó ní àna muslim mùsùlùmí lè ní bẹ́ẹ̀ náà sì pẹ́ra ẹ́ mùsùlùmí ṣùgbọ́n ẹ̀sìn mi mò ń ṣe aláfàmì salaf as-salih bí àwọn ẹni ìṣíwájú ṣe ń ṣe jẹ́mọ́ kí ni ẹ̀ṣẹ̀ nìyẹn wà á ṣe sọ pé ó ń ṣe ìsìláàmù lórí bá wọn sọ́láàfù àwọn anábìsọ̀ lọ́sọ̀ àtàwọn sàábé bí wọ́n ṣe ṣe wàá ṣe mọ́ sọ́bẹ̀ èyí ò kọ́ ni wàá bá àjàdé lórí kí tí o lè mú fún òní wípé eléyìí tó ń ṣe èyí ó yàtọ̀ sí bí àwọn sálàfù ṣe ṣe èyí ló wà yọ hàn sọ́dà tí ó lè tún rẹ̀ ṣe eléyìí tó ṣe yìí náà ni ó yàtọ̀ sí báwọn sálàfù ṣe sọ òun yọ hàn torí wọn mọ àbí wàá fi hàn yóò ṣe kí yóò ṣàtúnṣe rẹ̀ ṣùgbọ́n kó sọ pé o gbọ́dọ̀ péré ní sálàfì èèyàn fi rẹ̀ ti sọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ṣé ẹ̀ láwọn bá jáde èèyàn ní ọmọ ọlọrin ni mí oníbọ àti wọn ṣe pé yẹn lọmọ ọlọrin bàtà ẹgbẹ lọrin ló ti wá ń kọ èèyàn ló fẹ́ ṣe ẹ̀sìn islam bánàbí sọ lọ́wọ́ ṣe ṣe oníwà ṣe ṣe islam bánàbí ṣe ṣe ẹ ìtí wọn bá mọ̀ kó rọ́ǹgì níbi nǹkan tí ó ń ṣe òun sọ fún un àwọn òṣè sáláfì gidi tó ẹgbẹ́ sáláfì gidi ní ẹ òní máa ṣe léyìí bá ṣe sọ fún mùsùlùmí pé òun ṣe mùsùlùmí gidi tó wáyé pé mùsùlùmí gidi ní ẹ òní ṣe léyìí ẹ náà sọ pé kí ni òun ṣe sàláfì gidi tẹpẹ sàláfì gidi ni ẹ òun ṣe lè torí pé àwọn èèyàn ń pera wọn ní mùsùlùmí sọdẹ ń ṣiṣẹ́ ẹbọ tó ń ṣe bídíà tó ń tẹ sínú ẹ̀ṣẹ̀ olùfọsẹlẹ mi fi wò pé ókè mùsùlùmí tèmi fẹ́ ṣe islam tèmi fẹ́ ṣe islam báwọn sàláfì ṣe ṣe ni eléyìí ló fi gbólóhùn ká máa sọ ìwé asàlàfíyà àbí asàlàfíyà. gẹ́gẹ́ bí gbólóhùn alùsùnà náà ni ìpìlẹ̀ kò sí kan pé àwọn òní alùsùnà ìpìlẹ̀ ètò wà ní kíni mùsùlùmí àwọn mùsùlùmí ṣùgbọ́n gbà tó ṣe pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí yà kúrò tán yẹ kúrò níbi ìsìláàmù tánàbí wal jamaa àwa o súnà la dúró jì súnà làwa dúró jì torí pé àwọn kan bẹ tó inú bẹ̀rẹ̀ sí ní gbé àwọn àdádálẹ̀ wọlé àwọn náà rí mùsùlùmí làwọn náà mùsùlùmí titiwa o mùsùlùmí kí ni ahlu súnà súnà làwa dúró jì láàpọ̀ kò nídìí kó o bá wàá ṣe pẹ̀lẹ́ ní ahlu súnà ìtò bá ń ṣe tí ò bá súnà mu lòó yọ̀ fún pé ń eléyìí tó ń ò bá súnà mu ṣùgbọ́n yẹn ni ana sunni sunni ni mi mo fẹ́ tẹ̀lé sunna o ní láti bá a ana salafi salafi ni mí mo fẹ́ tẹ̀lé ìlànà àwọn ẹni ṣíwájú mi ìjọsìn o ní láti bá a jà tí wọ́n bá mọ nǹkan kan tó ń ṣe tó ṣe wípé kò bá táwọn ẹni ṣíwájú ṣe mu lẹ́sìn ìyẹn ni ó fàyọ kó lè ṣàtúnṣe rẹ̀ sọlọ́m jẹ́ pé àárín àwọn àfa àṣáájú wọn á ní al-islam wa sunna wa sunnatu hiya al-islam islam náà ni sunna sunna náà ni islam bẹ́ẹ̀ náà là á sọ pé asalafiyatu hiya sunna wa sunna hiya salafiya so àti al-islam ni o àti asunna ni o àti asalafiya ni ìkankan náà ni gbogbo ẹ̀ ṣùgbọ́n wọ́n ń lò wọ́n gẹ́gẹ́ bí terminology láti lè fi ṣàlàyé àwọn nǹkan kan fún àwọn èèyàn ní àwọn àsìkò kan ní àwọn àwùjọ kan. sọ́gbà tí ibi tá a bá ti rẹ́ni tó sọ pé a mùsùlùmí ni wá ṣùgbọ́n ẹ̀wọ̀ ìsìláàmù tó ń ṣe wọ́n ń pè nǹkan míì gúnra fún nǹkan míì jẹ́jẹ́ fún nǹkan míì lẹ́yìn ọlọ ara lé nǹkan míì lẹ́yìn ọlọ ẹ̀wọ̀ ìsìláàmù tó ń ṣe ọ̀rọ̀ anẹ́bísọ̀lọ́ asálàm wọ́n ń gbádàá wọ́n ti ọ̀rọ̀ afá wọ́n ti lórí ọ̀rọ̀ àgbẹ̀ lórí ọ̀rọ̀ anẹ́bísọ̀lọ́ asálàm káwà sọ mọ́ pé á ẹjá ṣe ìsìláàmù ní lórí súnà nàbùwà Muhammad sallallahu alaihi wa sallam torí pé anabi sallallahu alaihi wa sallam sọ pé fàyínà òun yẹ ìṣmíkú ẹni tọ́lọ́ bá ní kẹ́mi ẹ̀gún bẹ́ẹ̀ yìí sàábẹ́ fàtàyàrá sílá fàkàsíra yóò rí àìkú ẹrú tí ó pọ̀ ẹmọ́jọ́ ya ilẹ̀kùn yóò rí àìkú ẹrú tí ó pọ̀ fàlẹ́kù fi sunnati wa sunnati kùlàfà ìrashidina máàdìyí na min ba'di àtọ̀ àlẹ́ àbìnàwájú wọ́tẹ́wọ́sẹ́kù nìyà. yóò ní eléyìí sotori ẹ̀yẹ kan ní ahlu sunna làwa pẹ̀pẹ́ ah, àwọn onísúnà yẹn ọmọkọ́wọ́ ma ni wọ́n kí náà fi jẹ́ ọmọkọ́ ma ṣe àrí àwọn àdìọ́kà tó takò àdìọ́kà anábíwá Muhammad sallallahu alaihi wa sallam ṣe àrí àwọn àdáadáalẹ̀ lára wọn ni ṣe àrí àwọn ṣẹ́ẹ̀ṣẹ̀ lára wọn ni tàbá ẹni tàbá rí kápẹ àkíyèsí ẹsìn ó gbọ́dọ̀ ni tí ò bá ti padà kúrò níbi àdìọkàn burúkú àdádálẹ̀ tó ṣe ìwé yẹn bẹ́ẹ̀ kò ń ṣe onísúnnà onísúnnà tábà pé àkíyèsí ẹ síbi nǹkan tí ó jẹ́ ìtò tako ẹ̀sìn ìpè eléyìí tó ń ṣe tako ẹ̀sìn lọ́dẹ̀ fún lẹ́nu yóò ju wọlé torí pé tó pé rẹ̀ ní pé kí ni sálàfí lòun sunni lò àwọn àti tún fi sunna kó tó wáyé pé òun ni ó tún máa gbà ń ṣe òun ni o tún máa takò ó lẹni tí ó ń fi ìfẹ́ inú rẹ̀ tó fi bù ú mọ́lẹ̀ ẹni tó jẹ́ onísúnnà tó pèrè ní súnni tó pèrè ní sáráfí ọkàn rẹ̀ gbọdọ̀ fúyẹ́ láti gba òdodo ẹ ọ̀rọ̀ tí mo sọ lánàá yẹn ah, ká tó máa bọ́ síwájú ọ̀yàn kárí nǹkan ò ní bẹ́ẹ̀ mọ́ tí ò bá rí bẹ́ẹ̀ gbọdọ̀ bọ́ síwájú wọn kó sọ fún ọ pé tí mo sọ lánàá ẹ̀ mo ṣe mistake o ẹ̀rí taari ni bó ṣe sọ nìyí torí pé wo yí àwọn èèyàn tó ṣì lọ́nà látara gbólóhùn yẹn bó tẹ̀ ẹ́ pé ò ní àníyàn kó fẹ́ sìn wọ́n lọ́nà ṣùgbọ́n ó ṣì wọ́n lọ́nà pẹ̀lú ọ̀rọ̀ tó sọ ẹni tó pèrè ẹ̀ ní sunni tó pèrè ẹ̀ mùsùlùmù náà ó gbọ́dọ̀ ṣe tán àti mọ kó tó bá sọ tó rán dìjẹ́ láì tìjú ẹni tìjú ó dẹ̀ gbọ́dọ̀ jẹ́ tí ó mọ̀ sùn òdodo fún àwọn èèyàn ní gbogbo ọgbà láì wo ipò ẹni tó fẹ́ sọ fún pé ah, ẹni yìí ni a ah, lẹ́bùn wọn ju ẹni tá a mọ̀ sùn òdodo fún lọ. anabuwa muhammad sallallahu alayhi wa sallam inú hadith ya imaamu tirmidhi bá wa ó láyé na àná rajulan haibatun nas an yakula bi haqqin ó ní fún àwọn èèyàn bá ń bọ̀wọ̀ wọn kọ̀rọ̀ jẹ́ nǹkan tí ó wà á di ẹnìkan ń wa lọ́wọ́ láti sọ tó jẹ́ òdodo ìdá alímọ̀hún tó bá ti mọ òdodo ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ yìí fún àwọn bàbá wa ni wọ́n ẹni fẹ́ sọ̀rọ̀ yìí fún ẹni báyìí báyìí báyìí ni wọ́n láyé mi àná rọ́ṣùn àìbọ̀tún náà sàyẹ̀kú lẹ́bi haqqi ìdá alímọ̀hún àwọn ṣèkídàwọ̀ àwọn sẹ̀mí àwọn tó bá ti gbọ́ ó gbọ́dọ̀ sọ náà bó wá ní ó ṣe pìrìsẹ́ǹtì ẹ̀ kéèsì mi ní pìrìsẹ́ǹtẹ́ṣọ̀n ṣùgbọ́n ká sọ tójú òdodo agbọ́dọ̀ ṣe tán àti máa sọ òdodo ní gbogbo ọgbà tó bá wà wájú olówó sọ òdodo bó wà wájú ọba sọ òdodo bó wà wájú àwọn òbí rẹ sọ tójú òdodo bó wà wájú àwọn akẹgbẹ́ rẹ sọ tójú òdodo ṣùgbọ́n bóòlù ó ṣe pìrìsẹ́ǹtì ẹ̀ ó pìrìsẹ́ǹtì ẹ̀ ní ọ̀nà tó ṣe pẹ́ ní tó ń sọ fún ni ó fi gbà lọ́wọ́ rẹ̀ ẹni tó pẹ̀rẹ̀ lóníṣúnà fẹ́ pọ́níṣúnà ní tòótọ́ èyàn kan wá pìrìsẹ́ǹtì òdodo fún wa lọ́nà tó le ní oníkámọ́gbà o the fact that ẹni tó pìrìsẹ́ǹtì òdodo fún wa ó pìrìsẹ́ǹtì ẹ̀ lọ́nà tó rọ́ọ̀fù kò túmọ̀ sí pé kíni kí àwa gbọ́ òdodo dànù ẹni yẹn òun ní kí ni ó ní ẹ̀ṣẹ̀ ti tiẹ̀ lọ́tọ̀ ibi ó òdodo fún wa lọ́nà tó le ìwọ tó gba òdodo nítorí wọ́n sọ fún ẹ lọ́nà tí ó le nǹkan mìíràn ń bẹnu ọ̀gá so gidi kó wá ní tí fi sọ fún ẹ ní ojú kó gbà ó ẹ. torí pé ẹlòmíín bẹ tó ṣe pé ó fi rẹ̀ tì sí súnà bóyá àáfàá tó nífẹ̀ẹ́ kan ni wọ́n criticize lórí nǹkan the first thing to ẹ kọ́kọ́ wò ni pé n ta criticize àáfàá wa fún ṣé nǹkan yẹn correct àbí ó correct the first thing nìyẹn tó bá yẹ kó ní súnà tó tọ́ ni ẹ ẹ ṣùgbọ́n bó náà wá ṣe bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò kọ́ ni issue the first thing ni pé n ta bá àáfàá wa wí fún ṣé nǹkan yẹn ṣé àáfàá wa ló rẹ̀ tàbó rọ̀ onísùnà gidi yóò kọ́kọ́ wádìí yìí ná tó bá wádìí yìí tó bá rí pé àbọ̀ àwọn ló ráìtì ó lè wá fún ẹni yẹn lésì padà tó bá rí pé àbọ̀ àwọn ló rọ́ǹgì ní yóò wá ṣe kí ni yóò bá àbọ̀ àwọn náà sọ̀rọ̀ ìpè ah, àbọ̀ àwọn báyìí báyìí báyìí báyìí lára àwọn kẹta kọ́ lọ́dọ̀ yín náà ni ó lè fi ẹ̀rí rà fà ìpè kẹ báyìí báyìí báyìí báyìí. náà ẹni tí ó sọ̀rọ̀ tó rán tí ó lè má fa wọn yóò wá padà sọ́dọ̀ ẹni yẹn náà yóò wá lọ sọ fẹ́ yẹn náà pé tẹ́yìn náà ṣe yìí òṣèkiri má ẹ̀kọ́ yìí ń fẹ́sẹ̀ ní ká ṣe lélẹ́ yìí so ó túmọ̀ sí pé kí ni ó ṣe déédéé ó sọ tẹ́lẹ̀ yìí ó lè sọ tẹ́lẹ̀ yìí náà tó bá ṣe pé gbangba àta ló ti sọ ti ẹni tọ̀hún yẹn gbangba àta náà ló ti gbọdọ̀ sọ kó wáyé pé kọ̀rọ̀ ló ti kọ̀rẹ́kì àfa rẹ̀ kọ̀rọ̀ náà ni ó ti kọ̀rẹ́kì ẹni tó lè má àfa rẹ̀ déédéé lò torí pé ìkọ̀rẹ́kì àfa rẹ̀ lẹ́yìn ìpè báyìí báyìí ni ó wá kọ̀rẹ́kì ẹni tọ̀wúyè gbangba ta yóò jẹ́ kí àwọn èèyàn máa rí ẹ nírí ẹni tó dúró sí ìbàjẹ́ torí pé kò sẹ́ni tó mọ̀ pé kọ̀rẹ́kì àfa ẹ̀ ìwọ ló mọ̀ pé kọ̀rẹ́kì àfa ẹ̀ àwọn èèyàn mọ̀ ipò kọ̀rẹ́kì ẹ̀ so tó bá fi lè mú ẹ kọrẹ́tì afẹ́ o ó kọrẹ́tì ẹni náà lẹ́yìn tó bá gbangba ta lọ́nà lọ gbogbo ayé ló rí pé kí ti o ní ọ̀nà tó bá a mú yóò wá padà sọ́dọ̀ ẹni tòun yẹn náà yóò wá kọrẹ́tì òun náà na ọ̀nà tí ó bá رجلا هيبة الناس أن يقول بحق إذا علمه إذا علمه ní ẹ̀bá ti mọ̀ pé òdodo lélẹ́ yìí ẹ̀ka wá ní ọ̀wọ̀ bá a ṣe bọ̀wọ̀ ẹni yẹn ni òjé kásọ̀ kọ̀rẹ́tẹ̀ ẹ̀ ó gbọ́dọ̀ kọ̀rẹ́tẹ̀ ó sùn tójú òdodo ó wà wọ mẹ́tọ́ọ̀dù olórí fi pàṣẹ ẹ̀ eléyìí nǹkan tó pàtàkì púpọ̀ ni tó yẹ kí a ṣe sẹ́ni tó pèrè ní sálàfí súnni abópèrè ní mùsùlùmí ẹnìyẹn ti juwọ́ lẹ̀ fún òun fẹ́ tẹ̀lé òdodo ni ó juwọ́ ju sẹ́lẹ̀ fún Allah subhanahu wa ta'ala ó fẹ́ tẹ̀lé ìlànà anábíwá Muhammad sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ èèyàn bẹ́ẹ̀ yóò máa sọ tó jẹ́ òdodo àdìọ́kan rẹ̀ ó gbọ́dọ̀ àdìọ́kan tó bá àdìọ́kan anábíwá Muhammad sallallahu alayhi wa sallam bákan náà ìhùwàsí rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ títí ìhùwàsí anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam àti àwọn sàhábà radwanullahi alaihim sọ̀rọ̀ èèyàn báyìí àání salafi àání sunni àání muslim so muslim salafi sunni gbogbo ẹ̀ ontura wọn náà ni ontura wọn ṣùgbọ́n wọ́n lo gbólóhùn sunni salafi nítorí àwọn nǹkan tí àwọn èèyàn tó ń pera wọn ní mùsùlùmí tí wọ́n torí bọ̀ ní àwọn àdìọ́kàn burúkú ilé inú afimọ̀ aṣọ pé rárá àwọn ọba ìṣe bídíà ò súnà làwọn abẹ́ ṣe àwọn àlù sọ̀dìnà àwọn tó sọ pé súnà làwọn abẹ́ ṣe làwọn eléyìí àwọn eléyìí àlù bídà ìlú àwọn tó ṣe pé bídíà ni ṣe kí tó fa separation yẹn kò ṣe pé àwọn èèyàn gbọ́rọ̀ ní àlù súnà torí wọ́n sọ pé kí ni adájú yìí lọ rárá wọ́n ní táwọn fẹ́ ṣe ń tàwọn yìí tí ọba wa ní evidence pé ń tán ṣe yẹn kò ń ṣe súnà nìyẹn wọ́n ló wà mú wa ìpele ìtẹ́ ìṣe yìí ò ṣe súnà ọlọ́ba ní fàyín tànà zàtún fi ṣe yìí farudduhu ila Allahi wa rasul tẹ́ ẹ bá jọ ń ṣe fanfa lórí parí in kuntum tu'minuna billahi wal yawmil akhir tó bá ṣe pé ẹgbọ́ ọlọ́mọ ọba gbọ́ tẹ́lẹ̀ gbọ́ ọjọ́ kan yìí gbọ́ zalika khairun wa ahsanu ta'wila ilé ní tó lóore fún yín tí àti bọ̀tàn rẹ̀ dẹ̀ dá. so a lè má gbọ́ra ayé lórí kankan èmi ní báyìí wọ́n ní báyìí ni àdámọ́ mi nìyẹn nìyẹn ṣùgbọ́n mi gbọ́dọ̀ rọ̀ ife tí ọmọ ìyá mi bá fi lè mú ẹ̀rí wá ipe nǹkan tí mo ń ṣe yìí ó kọ̀rẹ́ mo ṣe tán àti jùlẹ̀ alimami shafi'i rahimahullahu ta'ala wọn a ní àwọn òfin yẹn kan ṣe dìgbé àti káwọn abẹ́lẹ́ ọ̀sẹ̀ ọlọ́wọ́n bá nítorí òdodo fi sí orí ahọ́n rẹ̀ ṣùgbọ́n àwọn àgbà mi ta bá ń ṣe nìkọ́ṣù pẹ̀lú yàn á ah, ọlọ́run mọ́jú kó tá mọ́lẹ̀ o ṣé o fẹ́ gbìjà ara ẹ ni àbò fẹ́ gbìjà ẹsẹ̀ tó bá yẹ pẹ́nu ẹ lòdodo ti jáde ẹlẹ́rìí gbà lọ́wọ́ ẹ ọ̀rọ̀ pé mi ìfẹ́ kó dá mi mọ́lẹ̀ kọ́ sọmọ ìyá rẹ tẹ́ẹjọ́ ń bẹ lórí ìlànà òtítọ́ ìwọ àti ẹjọ́ ní wọ́n ní báyìí ní òun ní báyìí kò ní lè tààlẹ̀ ní tó ṣe wípé ó ní superior evidence tó bá ṣe pé òun ní alhamdulillah ọlọ́nfẹ́ méjì mọ̀nà náà ni bó dẹ̀ ṣe pé wọ́n náà ni onísúnnà bí ọkàn rẹ̀ ṣe máa rí nù sọlọ jẹ agbọrọ tírénì ara wa lọ sínú ìlànà báyìí tá a bá ti tírénì ara wa sínú ìlànà báyìí àṣẹkù bọ ibi tẹ kálukú wa ti ń bọ yóò ṣì máa ṣe kí ni yóò máa làpá lára wa ẹlòmíà ló ń ṣe súnà ìgbárata kígbárata ni yóò máa ṣe anabuwa muhammad sallallahu alaihi wasallam wal ma'sum òun lẹni tí ọlọ́wọ́ bá tí ó isma àwa àyókù à sọ̀rọ̀ lónìí ọ̀rọ̀ wa lè correct tó bá dọ̀la wa àti soba lórí ọ̀rọ̀ yìí kò túmọ̀ sí pé torí pé o ti pèrè ẹ lóní súnà gbogbo ọ̀rọ̀ ń bẹ rárá kò fọlọ o lè right lórí ọ̀rọ̀ lónìí. pàtàkì lọ tó bá ṣe pé àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ òfurufú ọ̀rọ̀ manhaj ọ̀rọ̀ àkídà èyí ń kílẹ̀ dáadáa láàrin àwọn onísùnnà ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ fòrówà ní ó bọ́ sípò kó ṣe pé kó ráìtì lónìí iṣu mi lè ṣẹlẹ̀ kó ṣe pé ẹnì kejì ẹ ló ráìtì ṣáàjẹ́ kí ọkàn kó mọ́ má ṣe ń ṣe pé kí ni á ah, ẹni yóò gbọ́dọ̀ fẹ̀yìn mi dálẹ̀ tó bá ti di ó ti di al-intisar nafs ara ẹ̀ gẹ́gẹ́ ló ń gbìjà tó ń ṣe pé òdodo ló fẹ́ gbìjà ẹni tó jẹ́ onísúnnà kò gbọ́dọ̀ jẹ́ aláṣejù ẹ̀yìn as-salaf la yakunu ghaliyan wala kò ń ṣe ẹni tó ṣe pé àṣejù ẹ̀sìn ló wà lára ẹ̀ kí là ń pè ní àṣejù ẹ̀sìn onípébi tánàbí òran wa dé ibi tọ́lọ́wọ́n bó òran wa dé à á ṣe é débẹ̀ àṣejù ẹ̀sìn nu. anabiwa muhammad sallallahu alaihi wa sallam owó ọ̀nà wa ó ní iyyakum wal ghuluwa fid-din fa innama ahlaka fa innama ahlaka alladhina min qablikum bil ghuluwi fid-din. anabi sallallahu alaihi wa sallam ó ní ṣọ́ra fún àṣejù ẹ̀sìn àwọn tó ṣíwájú yìí àṣejù ló pa wọ́n àṣejù ẹ̀sìn lára àṣejù ẹ̀sìn òun náà ni gbogbo àwọn kan ń rí àwọn bombings gbogbo ẹ̀ mọ́ra wọn Boko Haram Al-Qaeda Daesh Hezbollah gbogbo àwọn aládàáda táwọn yẹn ń ṣe ẹlòmíràn yẹn rí àwọn ọba yẹn àwọn olórí ìlú yẹn wọn lò fi Ọlọ́run sọyìn náà ẹ̀jẹ̀ ká máa bọ́ǹbù gbogbo ẹ̀ ta ló rẹ̀ nìyẹn ṣé àníbi sọ láà tàbí sọ pé táwọn Yorùbá ti lò fi ọlọ́yìn wọn lọ bọ́ǹbù wọn ni àmẹ́bí sọ bẹ́ẹ̀ ẹ ṣe wá àti fún wọn náà sọ wọn ni wọn lọ bọ́ǹbù àwọn èèyàn lẹ́ni wọ́n tó ń sọ wípé àwọn èèyàn olófin ọlọ́run tó ṣe kówó pé kó bọ́ǹbù wọn ni tó kù ṣé wọn náà perfect ìwọ náà níbi tó kù sí fámìlì níbi tó kù sí wáàsí ló ṣe kò ń ṣe kó bọ́ǹbù wọn owó sùsù nísìn ó lọ bọ́ sí táwọn èèyàn wà ó dẹ̀ fi explosive lẹ̀ ó dẹ̀ kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó wá wò pé iṣẹ́ àtẹnudẹ́ ló ń ṣe iṣẹ́ àtẹnudẹ́ kọ́ yìí iṣẹ́ ọmọ náà ni anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ nípa àwọn èèyàn tó ń ṣe irú kaba ìtẹ́ àmọ̀ sí àwọn Khawarij anabi sallallahu alayhi wa sallam. أني يخرج من ضئب هذا أقوام يحكر آدكم صلاتهم ما صلاتهم وصيامهم ما صيامهم النبي صلى الله عليه وسلم ní ẹ̀yin sàbẹ̀ mi ọkùnrin tẹ́ ń wò yìí àwọn èèyàn bíi tí ó padà jáde tó ṣe pé tẹ́ bá wọ́n ṣe máa ń kírun ẹ̀yin sàbẹ̀ mi ló gbà ẹ̀ fojú kéré irú tẹ́yìn kì í ọ̀pọ̀lọpọ̀ náà fìlà lóru lo àmọye wákàtí bíi náà fìlà ẹ̀kọ́ tó ẹni wọn one of us a máa gba tẹ̀jẹ́ pé mọ̀ ẹ̀ṣọ́ ọlọ́ àwọn ẹni ọlọ́ni wọ́n sì yá mọ́ máa sí àmì bóyá àwẹ̀ balóni mọ́ gbàlọ́la gbàlọ́tún la gbogbo ọjọ́ mẹ́rin ló mọ́ ń gbà bóyá sàbẹ̀ mi bí ẹ̀mẹ́ta ni mọ́ ń gbàwẹ̀ láàrin oṣù bí àmì ẹ̀mẹ́jì láàrin ọ̀sẹ̀ gbàwẹ̀ bí gan-an nínú àwọn sàábẹ́ ó lè wọn gbàjú Ramadan lọ. sàrẹ́bí sọ̀lá àtàlẹ́m yahkiru ahadukum sọ̀láta ma salatihim wa siyamahu ma siyamihim. ẹnì kọ̀ọ̀kan ẹ mọ̀ fojú kéré ìrùn tìyín tẹ bá ń wo báwọn ṣe ń kí ẹ mọ̀ fojú kéré àwẹ̀ tí tẹ bá ń wo báwọn ṣe ń gbá àwẹ̀. yaqra'una al-Qur'an wa ma ka al ní àwọn sàábẹ́ ló àwọn kawarij hafadatul quran ọ̀gọ̀rọ̀ wọn á quran sórí yaqra'una al-quran la yujawiz taraqiyahu ṣùgbọ́n quran tán á sórí kò kọjá gògóńgò wọn kò ságbóyé kéèyàn á quran sórí nǹkan tó dáa ni kéèyàn máa yan náfìlà lóru nǹkan tó dáa ni kó máa gba náfìlà àwẹ̀ nǹkan tó dáa ni ṣùgbọ́n eléyìí wọ́n gba náfìlà àwẹ̀ wọ́n gba wọ́n ṣe náfílà àrùn bẹ́ẹ̀ ni wọ́n alkùrán ṣùgbọ́n wọ́n fi àṣẹ jùkú nǹkan tán ṣe òun náà ni wípé kí ni wọ́n ń pa àwọn mùsùlùmí lórúkọ pé kí ni ẹlẹ́ṣẹ̀ ni wọ́n ànábì wa ni yamurukuna mina dín kama yamuruku sahamu mina ramiya wọ́n kúrò nú ẹ̀sìn bí bàtà sọ pé a tọfà síbi ara ẹranko tọfà yẹn jáde lára ẹranko yẹn ni bá àrọ́ fàmà bẹ́ẹ̀ làwọn náà ṣe ń kúrò nú ẹ̀sìn. ànábì sọlẹ̀ ìfọwọ́ sàbẹ̀ sọlọ àtàwọn kàmá bá àgbàtàn jẹ́ ẹlòmíì lónìí tẹ́ bá sọ pé lágbájá oníbíjà ni lágbájá ṣe bíjà báyìí àníká ìbò lẹ́ṣẹ́ sọ báyìí ẹni tó ṣe pọ́yán náfìlà ẹni tó máa ń ṣe báyìí ẹni tó ṣe báyìí ó ti kọ̀wé báyìí ó ti gbogbo ẹni tó ń sọ yẹn nìyí ó ń sọ news yìí ìròyìn BBC CNN ló ń sọ yẹn alẹ́ yẹn dáhùn àdáadáa lẹ́lẹ̀ tó ń ṣe àwọn èèyàn lọ́nà àlẹ́bísọ̀ lásán kò ṣe wo pé àwọn kàwárìjì yusallun salatan tó ṣe pé yahkiru sahabatu ridwanullahi alayhim salatan ma salatihim àlẹ́bí ò ṣe wòyún tó ń sọ fáwọn sàhábà ridwanullahi alayhim ìpè la'in adraktuhum tí n bá ń bẹ láyé ń gbà táwọn tí mo ń sọ yìí bá jáde la akutula náwó kọ́tà àdì bọ́lá ọba ṣe pa ìjọ àwọn áádí ní pakúpa ni màá ṣe pa wọ́n pakúpa ànábì òsùláyé nígbà tí wọ́n jáde àsìkò ali radiyallahu anhu ni wọ́n jáde ali kọ ọ̀rọ̀ ànábì sọ lásán ó kà á fáwọn sàhábà ìtànàbì sọ òun ali pa wọ́n pakúpa. Pa ó pa àwọn tó ń ka alukur'ani àwọn tó ń gbàwẹ̀ àwọn tó ń yan náfìlà ó pa wọn pàkópa torí pé kí ni wọ́n ń pa àwọn mùsùlùmí pàkópa lórúkọ pé kí ni wọ́n ń ṣe ẹ̀ṣẹ̀ kódà ali gan wọ́n pe ń kébèrè ibi tí wọ́n ṣe àṣejùdé torí náà ìwọ tó jóbi ọmọ rẹ o láti mójútó mo ṣe mójútó rẹ ẹ ọmọ mi masha allah ọmọ yẹn náfìlà lóru mo ń gbàwẹ̀ dáadáa mo ń ka alukur'ani hafizu Qur'an ni kò túmọ̀ sí pé kò lè bọ́ sínú kí ni àgòló ètè ẹ̀kọ́já àlà àdúmọ̀sọ́lá sáàmù ó kì wá lọ pélé sọ́mọ̀rọ̀ wọn ṣẹ́ẹ̀kì rẹ̀ eléyìí pàtàkì so gbogbo àwọn tá à ń rí ISIS ni Boko Haram ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́bá wò lọ ẹ̀wọ̀n gbọ́tò máa wò ní ẹlòmíì wọn hafizu Qur'an ni kíní kankan kamara wọn ẹ̀wọ̀n wàhálà tó ti dálẹ̀ tó fẹ̀mí àwọn èèyàn irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n wà ní kíni nánú sọ́láfí yóò sọ́láfí ni wá wọ́n náà dẹ̀ ń pèrè sọ́láfí òun náà ń pèrè ní kíni sọ́láfí ọ̀yàwá ní àwọn sọ́láfí yẹn ọ̀lá olórí ìwé yẹn ni wọ́n ẹ̀wọ́n ṣe ń pa àwọn èèyàn wọ́n dẹ̀ wà mí tó ti sọ ojú àmà àti ẹ̀rọ pé ah èmi ò dẹ̀ kí n ṣe irú nǹkan báyìí bóòlù àwọn iṣẹ́ mọ̀ pé ó kì í ṣe irú nǹkan báyìí tó o bá ṣe kíni tó o bá sọ̀rọ̀ wọn ní mọ́ so asákìtú anil haqqi ṣètọ́nù akhras ẹni tó lórí lójú ò sọ ṣètọ́n tó dákẹ́ ní tó ń ṣe bí ó di òun ni ó gbọ́dọ̀ sọ tí káwọn èèyàn mọ̀ èèyàn kan pẹ̀lẹ́ mùsùlùmí ó ń pààyàn káàkiri ó ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò àyàgbà àwọn mùsùlùmí yẹn àpáyàpáyà ni wọ́n ó ní láti sọ̀rọ̀ díkàwọn èèyàn mọ̀ tí Al-Kùránì sọ díkàwọn èèyàn mọ̀ tí súnnà sọ so àlùkùlù ó ń sọ ara ẹ̀sìn àlùkùlù fi salihin àwọn ẹni ọlọ́run ká tún àṣejù ń pa wọn ẹlòmí ò mú yàn àfa kan ló mú ni kò fẹ́ rí mistake àfa yẹn rárá wọn gbọ́dọ̀ mention pé àfa yẹn ṣe mistake ní ẹ̀sìn ti dàrúmọ́ lọ́wọ́ nìyẹn yóò máa jàbí ìgbà tó ṣe pé àání kí ni ń jà ní torí wọ́n sọ pé àfa rẹ̀ ṣe mistake àfa rẹ̀ ó ṣàná bí ọlọ́run wọ́n láfa rẹ̀ ṣe mistake òun sọ pé ní ẹ pé kí ni jazakallahu khair ẹjọ́ mistake yẹn òun dà mọ̀rẹ̀ fi ẹ́ wọ́n náà wò ṣe mistake ni ah lọ bá fa rẹ̀ kò kọ̀rẹ́ ìta fa rẹ̀ ṣùgbọ́n olè máa takò wọ́n gbọ́dọ̀ yẹn máa takò wọ́n ni ìwò sínú lànà àwọn ẹni ìṣíwájú wọ́n takò anybody tó bá ṣe mistake anybody tó bá ṣe mistake àwọn sọ̀hábàrì tó wà nílà àlẹ́ yìí bá jẹ́ ní eré tó wọn a máa takora wọn tó bá ṣe mistake. ìkànnú àwọn sábẹ́ anábíwá Muhammad sallallahu alayhi wa sallam Samra bin Jundub radiyallahu anhu ó lọ ṣe mistake ó lọ ń gba ọtí lọ́wọ́ àwọn nàṣọ́ra gẹ́gẹ́ bí táksì ó yẹ káwọn nàṣọ́ra kí wọ́n san táksì ni ní àsìkò ìjọba Umar ṣùgbọ́n àwọn kan lọ sọ fún wípé àwọn òṣèké ni àwọn olówó àwọn oníkàṣó àgbọ̀tì ẹ mú wá ó wá gbọ́tì yẹn lọ òun á tà ẹ̀bí àwọn omi ṣáàbù àwọn òmùtì ìgbà tí Umaru gbọ́ nítòsí yẹn Umaru ní kọ́ọ̀tàlọ́lá ọ̀sàmùrà kò sọ wípé kí ni sàábì ànábì mọ̀ ni torí pé ó fẹ́ sọ nǹkan tí ó mú sá ìgbà tí náà gbọ́ pé Umaru lè mọ́ ẹsẹ̀kẹsẹ̀ ló ń túbọ̀ lọ sọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n àwọn àfẹ́sìn á ní láti takò wọ́n kí wọ́n ló fẹ́ kán ṣe. kò sànà bí ọlọ́run ọba láyé mọ́ gbogbo àwa tó kù báṣọrù èèyàn ni wá tó ṣe pé ọlọ́run ọba òràn wa ṣẹ́ kò ṣe wá ní ànábì ọlọ́run ọba. so mistake tá a bá ṣe ọlọ́run kan yóò correct wa àwọn èèyàn akẹgbẹ́ wa náà ni ó ṣe kìíní ni ó correct wa ẹlòmíì dè ní tẹ́ ẹ bá lọ bá lẹ́yìn tẹ́ kọ̀rẹ́tì ẹ̀ lẹ́yìn kò ní bọ́tà kó wá sọ fáwọn èèyàn pé kíni ẹ̀yẹ èèyàn mo ṣe mistake tó lójú wa máa tì ó léwu pé ìwọ̀n awálẹ̀ tó bá ń sọ̀rọ̀ yàn kó ń ṣe mistake lórí àwọn èèyàn ó bá tu síta lágbájá mistake ló ṣe ṣètò ẹ̀kọ́ náà wo ni gbókè á jazakallah khaira mo gbà pé mo ṣe mistake ṣùgbọ́n bóyá máa sọ pé kí ẹ̀ka máa ń bú àwọn èèyàn ẹ̀ka máa ń ṣe kí sálàfí ó kì í ṣerú nǹkan bẹ́ẹ̀ láti wá láwọn èèyàn lé mẹ́ni yẹn ní ọ̀nà tó fi correct ẹ̀ ìyẹn ò túmọ̀ sí pé káwá dá òdodo nù kó wá ṣe pé ẹni yẹn làá máa defend it so àgbòló fi salihin kò sí lára dáwà sàlàfíyà ni kò sí lára dáwà sàlàfíyà bákan náà kò sí lára dáwà sàlàfíyà pé ká má láàánú àwọn èèyàn kò ṣe pé ká má bú àwọn èèyàn ìyẹn kọ́ ni dáwà sàlàfíà náà ṣùgbọ́n ìgbà tí ká sọ̀rọ̀ sí èèyàn tó bá jẹ́ pé òun ló wúlò ètò ẹ̀ka lò náà nù ìgbà tí ò bá sí wúlò ń bẹ anábíwá Muhammad sallallahu alaihi wasallam laysa bi ta'an wala bi la'an anábíwá òṣèlú ti máa bú àwọn èèyàn tí máa ṣépè fún àwọn èèyàn wala bil fahish al-badhi tó sẹ́yìn tí máa sọ̀sọ̀kùsọ̀ ṣùgbọ́n gbà tó bá wàrà ti wípé kánàbì lè máa yẹn yóò lè máa wọ̀nyẹn Ànábì sallallahu alaihi wasallam orí la'ana Allahu al-yahud ibi ọlọ́run bá kó wọn bá ọ̀yà òjì adẹ́rù yàrá pípé kí lẹ́sà bí tọ́ wọ́n làbí la'an ṣùgbọ́n nàbí la'ana Allahu al-yahud tabalọ́wọ́ hadith la'anallah la'anallah àbí la'anatullah ìlàkìnìkan àbí la'ana rasulullah asálàmà masalabi ayawan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n yóò túmọ̀ sí pé ànábì ní onísọkúsọ ni kò túmọ̀ sí pé ànábì wa muhammad sallallahu alaihi wasallam àṣà ni rárá a sọ níbi tó bá ti yẹ kó lé àṣìdà fi makani ṣìdà mahmuda bí tó bá yẹ ká ti lé tàbá lé bẹ́ẹ̀ nǹkan yìí ni ṣùgbọ́n ká sọ pé kò sí ṣídà nú ẹ̀sìn ìsọkúsọ ni ọlọ́run bá subhanahu wa ta'ala oróyìn anábíwá muhammad sallallahu alaihi wa sallam àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ ìpè ashiddawu ala al-kuffar ruhamau baynahum ashiddawu ala al-kuffar ruhamau baynahum bákan náà ọlọ́run bá ròyìn anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó sọ fún àníbísọ̀ lọ asálám oníjáhìn kúfàrà wàlmùnàfíkìnà wọ́gbùló àlẹ́yìn wọ́gbùló àlẹ́yìn àyíbẹ̀ ẹ̀kọ́ mi ìtọ́lọ́wọ́ bá sọ ìdí ṣùgbọ́n ọlọ́wọ́ bá tó sọ pé kí ni wà láwọ́ kún tà fásán rẹ̀lí ìdọ̀lkọlù ìlànà fàdú in haulik فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب anfadu min hawlik so túmọ̀ sí pé kí ni alghidlo èèyàn lè máa yàn fi mawdi'iha mahmuda kò ń ṣèròyìn ànábì ní ká lè gẹ́gẹ́ bí tọ́lọ́ ọba sọ pé walau kunta faddan ghalizal qalbi anfadu min hawlik àti sọ̀rọ̀ ṣéyàn tó lè koko ṣùgbọ́n gbà míì ọlọ́run ọba subhanahu wa ta'ala ní kánàbì nílé torí pé líle gbà mí o lè kọ̀rẹ́tì nǹkan bẹ́ẹ̀ náà ni ká lè a máa yanjú nǹkan gbà mí ká rọ̀ ní ààyè rírọ̀ ìpìlẹ̀ sí nìyẹn wàkúlá làwù qawlan layyina la'allahu yatadhakkara aw yakhsha ọlọ́ni ìwọ Musa àti Aaron ẹ lọ sọ́dọ̀ Fáráò ẹ sọ̀rọ̀ tó rọ̀ fún làálà òye tẹ̀fẹ́kẹ́ bóyá yóò pa àmì tí ó yà fìṣà bí ó pa ẹ ọlọ́run bá so a gbọ́dọ̀ délé inú kálílé nìkan la fẹ́ mú bẹ́ẹ̀ la gbọ́dọ̀ dá inú kálílé nìkan la fẹ́ mú ibi tẹ́lẹ̀ yìí bá ti wúlò à ń lò àwọn nílò àfi àyè tán bá rí i pé fi tún nǹkan yìí. so tàbá ń wípé àwọn èèyàn lé kókó wọ́n ṣe náà ń pè ní ilé kókó bíjìbíjì àbá ti ń rinlẹ̀ tó ń gbalẹ̀ kan ẹ gbọ́dọ̀ mọ ọmọ lójú ẹni láti sọrọ ni torí pé tẹ́ ẹ bá àwọn èèyàn ni ó kó sínú kí tí sì nà dànù. torí eléyìí ni àá wo àǹfààní Islam ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam ìpè wà láyẹ̀m na anna rajulan haibatu nasi ayyakula bi haqqin idha alimahu law shahidahu aw sami'ahu ní àbá fi lè mọ òdodo àbógbọ́ òun náà gbọ́ ni àbó witness ẹ ah, àwọn èèyàn máa sọ̀rọ̀ tí bá ṣe kí ọ̀nìfẹ́ tí fẹ́ mi mọ́ ẹni ò ní fẹ́ fún mi lówó mọ́ ẹni ò ní fẹ́ ṣe kí má jẹ́ kí ọ̀wọ̀ tó ní fáwọn èèyàn kó wá sọ ẹ̀dẹ̀ ni tó ṣe wípé yóò máa gbọ́n nítorí ẹ̀ sọ so eléyìí ọ̀rọ̀ ilé kókó nǹkan tí a gbọ́dọ̀ avoid ni ṣùgbọ́n bí tó bá ti wúlò á lò láti lè jẹ́ kí àwọn èèyàn mọ́ṣínà bákan anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam lára nǹkan tí ó gbọ́ọ̀nù wa fún lẹ́yìn pé à ń ṣe ká má ṣe àṣejù nípa àwọn ẹni ọlọ́run bákan náà àwọn àgbọ́yé wa ká má jẹni tí ó ṣàṣejù níbẹ̀ anamsọ̀lá sálám ó sọ fún àwọn sàhábà ń jọka ó ní láti kúrò ní kàmá àtàràtì nasara ibn Maryam innama ana abdul faqulu abdullahi wa rasulu ẹ má yìí mi láyìn borò báwọn nasara ṣe yan ọmọ Maryam o èmi ẹrú Ọlọ́run òjíṣẹ́ Ọlọ́run ìyẹn ti tó sọlọ́bù jẹ́ pé àwọn kéèké kan wọ́n wà lọ́dọ̀ anábà Muhammad sallallahu alaihi wasallam lọ́dọ̀ ìyàwó Aisha radhiyallahu anha àwọn akọ orin lọ́dọ̀ ìyàwó Aisha àwọn ni wàá fi náà nàbí yóò ya'lamu ma fi ghadi ànábì ọlọ́wọ́ bá kan bẹ láàrin wa tó ṣe ó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la àlùfáà lásán lẹ́sẹ̀kẹsẹ̀ ló sọ fún ọmọbìnrin kan ọmọ kékeré tó ń kọ kí dàí àlà wà kúlì mí lẹ̀lẹ̀ kú títà kúlì má sọ má sọ bẹ́ẹ̀ mọ̀ tó ń sọ tẹ́ lápẹ́rẹ́ kékeré rẹ̀ yá fúnlẹ̀ ẹlẹ́gbẹ́ àṣemọ́yìn ah, yìí náà ni ẹ̀yìn náà náà yìí ó nítorí pé èèyàn kan yín ẹ kó wá ṣe kí ni kó gbàgbà kó pa nítò jẹ wọn ń gbé ẹ yíò ṣara sàlàfíà o àfọ àtọpẹrẹ sàlàfí sún ní tí àwọn ọmọ tó ń fún ní àwọn ẹ̀yìn tí ó kì í ṣe ní díẹ̀ ẹ̀yìn tó ṣe pé kò ń ṣe tàbẹ́bì kan sallallahu alaihi wasallam wọ́n ń gbé fún ó dẹ̀ ń gbà bẹ́ àgbọ̀rọ̀ tìjú àti máa sọ fún àwọn èèyàn nǹkan báyìí ò dáa eléyìí ò ta torí pé anábíwá Muhammad sallallahu alaihi wasallam fúnra ẹni ó kọ́ eléyìí ò wá túmọ̀ sí pé ká ṣe aljafa òun náà ni ìjìnà sí moderation ẹlòmíì yóò ṣàṣejù ẹlòmíì òun ó ṣe àìṣètò ìbọ̀wọ̀ àwọn ẹni ọlọ́run ara ẹ̀sìn wa ni ìbọ̀wọ̀ àgbàlagbà ààrẹ ẹ̀sìn wa ni ìbọ̀wọ̀ anábùwà muhammad sallallahu alayhi wa sallam ààrẹ ẹ̀sìn wa ni a gbọ́dọ̀ ṣe aljafa bó ṣe pé a tún máa wù ú gbogbo ẹlòmíà ni àwọn òfẹ́ ṣe bí àwọn onísúfí torí náà ẹ wá ara wọn ṣe tí ó mọ ṣe àwọn ìwà tí àwọn èèyàn kéèyàn ni ìṣe bí àwọn oníṣúfì kọ́ ni kò pàfààlì pàfààlì àrẹ́bísọ́lá asálàm onílé ìsọmínà máa làm yíwá kébíránà wàlàm yarham sọ̀ríránà wàlàm ya'rif li alimina haqqahu ẹni tó ṣe pé kò bọ̀wọ̀ àáfà tó ṣe pé kò pọn àgbàlagbà lè tí ò gé àwọn ọmọ kéékèèké kò ń ṣara wa that lára àwọn ẹlẹ́ṣẹ̀ ni òun mùsùlùmí kíbi onírú èèyàn bẹ́ẹ̀ kò ń ṣerú ìsìláàmù tọ́lọ́ fẹ́ ká ṣe nu lẹ́tàmínà kò ń ṣe ìsìláàmù gidi tí tó ṣe pẹ́ni tó máa ń ṣe ó fún ìbí yọ ọlọ́run sọ èyàn ó bọ̀wọ̀ àfa ní lẹ́bù bó ṣe ẹ̀ka bọ̀wọ̀ rẹ̀ kò ń ṣòwò lẹ́ ń pa ń bọ̀wọ̀ bí ó bá kí ṣe pé kí ni ìmọ̀ tó ń bẹ lára ẹ̀ bẹ́ẹ̀ ni àá bọ̀wọ̀ àgbàlagbà kò ń ṣòwò kankan lẹ́ ń bọ̀wọ̀ ọjọ́ orí ni ẹlòmí àwọn òpótò ní pé kí ni òun ti já àfà lápẹjúwe àwọn tó jù lọ lọ́jọ́ orí fífì yóò kàn máa lórúkọ mọ́ lórí yóò mọ̀ bá wọn sọ́gbà tó ṣe pé kí ni ó ń bá àwọn àbúrò rẹ̀ sọ̀rọ̀ kódà àbúrò wa ó nípa àṣepọ̀rọ̀ ṣe kí ni wọ́n àṣepọ̀rọ̀ máa bá wọn sọ̀rọ̀ so ká má ti sọ ẹni tó jù wá lọ lọ́jọ́ orí ó máa rẹ̀spẹ́tì ẹni tó ṣe wípé ó jù ẹ lọ lọ́jọ́ orí bóyá nìyẹn náà ń bọ̀wọ̀ pé kí ni àáfàá lẹ́ni yìí torí pé respect ni fẹ́ máa wọlé bó ṣe máa ń sọ wọn ní reciprocal ni ìkankan ló ń wò mọ́ ẹ lára ló fi ń bọ̀wọ̀ ẹ ìkankan ni wọn náà wò ló fi máa respect rẹ tó bá ṣe pé ẹni tó ṣe kó ju ẹ lọ ni òun wọ ọjọ́ orí rẹ tó bá ṣe pé ẹni àáfàá ni òun wo ìmọ̀ tó ń lára ẹ tó bá ṣe pé ẹni ẹni tó kéré sí ẹni òun pé kí ni ẹ̀sìn ní kò ṣàpọ́nlé so ìjẹ́ wípé ká má ṣàṣejù kò túmọ̀ sí pé kí ni ká tún máa ṣe àìṣètò àwọn eléyìí náà nǹkan tó pàtàkì púpọ̀ ni tó yẹ kí a mọ̀ torí àsìkò àádá dóbi abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala ìtàbára wa sọ̀tọ́lọ́mọ̀ pẹ̀lú kó wúlò fún ìsọ̀tà wa àtẹni tó ń sọ àti àwọn tí a ń bọ̀ wá kọ́lọ́mọba kí ó ṣe àmójúkúrò fún ẹnì kọ̀ọ̀kan wa wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk الحمد ọ̀rọ̀ ọ̀sánfọ̀sọ̀fọ̀ ọ̀rọ̀ ọ̀bẹ̀lẹ̀ bákan náà àti àwọn ṣèkọ àwọn tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ lápòdì wákàtí kan ọ̀pọ̀ sẹ́yìn abiyọlọ́wọ́ bá ó bá ṣe àlékún dáadáa fún wa ó a ṣe àlékún àlàáfíà àti ẹ̀mí gbígbọ́n pẹ̀lú ìgbésẹ̀ wọn bá gbé a tún kí gbogbo àwọn ẹ̀yà wa náà lára táǹpẹ̀ níkàlẹ̀ látàwọn òkúrú pa wá ẹ̀yìn à ń ṣe farada láti gbọ́rọ̀ ọlọ́run àbí ọlọ́run ọba ẹ̀sà tí a máa ń gbà ní dáadáa tó máa fi dùn àwọn. ọmọ tí wọn bá sọ ní ọ̀lẹ́ àbí ọlọ́run ọba yẹ kí wọ́n yí ju wọ́n sọ̀rọ̀. eré náà ni à ń pè ní sàràkíyà wọ́n ní gbogbo ẹni tó bá fẹ́ jẹ́ sàràkíyà tó bá fẹ́ jẹ́ sálátì ó gbọ́dọ̀ jẹ́ pé yóò máa gba òdodo ẹ̀yìn wọ́n ní yóò máa wọn òdodo lẹ́sẹ̀ rẹ̀ aṣàfàṣà pẹ̀lú ìwọ̀n òdodo pẹ̀lú pàṣánálítì títí yóò ṣe súnmíà ẹni pẹ̀lú hàpù pẹ̀lú òdodo wà ní wọn pẹ̀lú pàṣánálítì. pé ìyá sí pé káwọn pàṣánálítì láti fi gba òdodo títí àmì gba òdodo àgbà òdodo látàgbà pàṣánálítì tó dà títí pé káwọn pàṣánálítì láti fi gba òdodo ọlọ́jẹ́ ti lè kó kó yé wa àgbẹ̀nà ọba kó ṣàánú wa àgbẹ̀nà ìkọjá ààlà ẹ̀yìn àti àṣe ètò nínú ẹ̀sìn eléyìí gbogbo wa ó yé wa látara àwọn ọ̀rọ̀ mi táwọn ọmọ sábà sọ̀rọ̀ wá àlàsẹ̀lẹ̀ àkókò sọ̀rọ̀ hadith ni àwọn èèyàn mẹ́ta táwọn abọ́ ìṣọ̀ ọlọ́run àti wọn bá yà wá Aisha tí wọ́n ṣe ìbéèrè nípa ìjọsìn ìṣọ̀ ọlọ́run ẹ̀yìn oṣù ọlọ́run bá ní kí wọ́n fẹ́ ṣàṣejù ó kọ̀rẹ́ tí wọn ẹ̀yìn arínú wọn tó sọ inú ọmọ ìlú wọn ṣe eléyìí wọn ní fẹ́ àwọn eléyìí ní òun kan wọn balẹ̀ lọ ní eléyìí ní òun kan wọn kí wọn òun kan wọn ṣe lọ́jọ́ làlọ́ lọ ní. ó ṣe ọlọ́run bá ti báṣe tuntun wà nínú àdìsọ́tẹ̀ yẹn ó kọ̀rẹ́ tí wọn. eléyìí tó tọ́ka pé ẹni tí wọ́n ń pè ní sunna àbí tí wọ́n ń pè ní islam yẹn àṣejù àtàṣe ètò ògbó ọ̀sìn náà àbẹ̀rẹ̀ ọba ọjọ́ jáde fẹ́ kí oyè wa ti máa bá a sọ̀rọ̀. lẹ́yìn náà àsìkò ìbéèrè òun ni àwà àwa tí a bá ní ìwé nǹkan síkejì ẹ kí àwa sà àwa ṣe ìbéèrè. bákan náà a sọ̀rọ̀ ọgbà ọmọ ya pátá àwọn afáwọn agbé lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ nítorí kálukú bá wá ní kápá ẹ kí àwọn ní àṣírí kankan gbà àṣírí kankan gbà ẹ láti mú kí ó bá lọ́wọ́ wá ní títí ẹ kí ọ ṣe iṣẹ́ tó lọ́wọ́ mọ́ ángẹ́lọ́ bá kọ́ máa lọ́wọ́ náà tó bá dàgbà. Adúgbò ẹ̀fọ́ wọn ti wá wọn máa tó tó tó wọn lẹ́yìn ìgbà tí olùkọ́ ti fún ọ àwọn àyè ti yẹ tán. Nà pẹ́sọ̀n mi ni wípé uh, a ní àpá kan ó wá kó àwọn obìnrin ó kó wọn sọ́dọ̀ lẹ́ni pé bóyá ni wọ́n ṣáájú bàbá yìí kan ó lóun ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn tó dẹ̀ jẹ́ pé irú àwọn obìnrin yìí márùn-ún wọn síbẹ̀ àbáwọn àwọn ọkùnrin kan wọn síbẹ̀ tó obìnrin mi sì wà tó lè ṣe ìǹtí àbáwọn ṣe láyé obìnrin léyìí tá a fẹ́ gbọ́ yìí pé obìnrin fóbìnrin ọkùnrin fọkùnrin náà ìyẹn jẹ́ pẹ́sán àkọ́kọ́ question ẹ̀kejì èmi àti ọmọ ìyá kan ìkànnà student ní wákàtí náà ni ó ní ọmọ ń ṣe tẹ̀sí la textile pro ọ̀nìyá lè pàṣẹ wàlúṣẹ́kì pé a ní mú kèfèrí àbí ẹlẹ́bọ ká mú wọn ní ọ̀rẹ́ ayò ó ní àtà ẹni tó jẹ́ ìwọ ní àlè ní ọ̀rẹ́ ayò àbí ń bẹ́lẹ́ à tó wọn fẹ́ kí ẹ bá wa ṣe àlàyé lórí ẹ̀ náà. Nam alhamdulillah salatu salam ala rasulillah wabarakatuh. Kí afa kí ó àwọn obìnrin jọ kó máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn eléyìí àwọn àfẹ́sù wọ́n ní àlàyé wọ́n ní àlàyé lórí ẹ̀ ìpìlẹ̀ òní pé kò sí nǹkan tó burú níbi kí afá tó jẹ́ ọkùnrin kó máa kọ́ àwọn obìnrin ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú so májẹ̀mú òun ni wípé ó gbọ́dọ̀ rẹ̀ ẹ̀ lẹ̀ then àwọn afá àtọ́bá gbà pé ọ̀ràn èèyàn ní kí obìnrin kí ó bójú so wọ́n á ní àwọn obìnrin tí ó jókòó wájú ẹ̀ náà kan jẹ́ ẹni tí ó bójú ṣùgbọ́n àwọn afá àtọ́bá pé kò ń ṣe ọ̀ràn èèyàn ní kóbìnrin bójú ní tó dáa ni tó lè bójú so ẹni tó ń kọ́ wọn òwòrò rẹ̀ ojú rẹ̀ lẹ̀ Sheikh Al-Albani rahimahullahu ta'ala àwọn máa fi kún un wípé ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ ẹni tó dàgbà tó ṣe pé láyé ṣẹ́hìn nìsa tó ṣe kó ń gan fún rẹ̀ ò ní interest nù obìnrin má wọ́n ní mísìlì gẹ́gẹ́ bí irú mi báyìí torí gbà tí bàbá ń sọ̀rọ̀ wọ́n ti lé níbi éèdì nígbà yẹn so tí o bá sí yẹn gàgà gbọ́dọ̀ mọ́ ọbẹ̀ láàrin wọn sòtí gàgà bá ti wà ó lè mọ bá wọn sọ̀rọ̀ tí ó bá wá sí gàgà at least kí ọkùnrin yẹn kó rejú ẹ lẹ sọkò ń ṣe èyí tá a máa ṣe mùlọ hákàtò nìfà àjọmọ rẹ níjọmọ òwòjọ ara wa lára àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó yẹ kí a ṣe àtúnṣe rẹ nìyẹn sọ wallahu a'lam. nam question ẹlẹ́ẹ̀kejì kò yé mi dáadáa so tawani ní mu mọ́ mú ikhwani lọ́rẹ̀ tánà ń pè ní ikhwani lẹ́yìn pé wọ́n ṣe tafsiri àyà mi mọ́ àyà yẹn torí pé abẹ́yìn pé ìtafà kóòtù yẹn mi rò báyà al-Qur'ani ṣùgbọ́n ká mú ikhwani lọ́rẹ̀ ká mọ́ ikhwani ní ọ̀rẹ́ ayò ta ló ń ikhwani ikhwani òun gbogbo ẹni tí ó bá fi rẹ̀ sí sí ọ̀dọ̀ ẹni Hasanul Banna Hasanul Banna ó dá ẹgbẹ́ rẹ̀ lẹ̀ ní 1928 pẹ̀lú àníyàn wípé àwọn fẹ́ ṣe ìjọba tí àwọn á sọ àwọn ìjọba tí ó exist láwọn ilẹ̀ lárúbáwá káàkiri in fact beyond ilẹ̀ lárúbá àwọn ìjọba ayé àwọn fẹ́ sọ ọ́ di ìjọba ẹ̀sìn Islam sọ wọ́n wò pé kí àwọn torí bọ́ òṣèlú láti lè gba agbára so láti 1928 yẹn títí di 2019 tá a wà ń bẹ̀ yìí wọ́n àrí kìíní yẹn ṣe ní nǹkan bíi 2012 wọ́n ṣe bí ẹni fẹ́ rí ṣe ní Egypt ṣùgbọ́n ọdún kan ní èèyàn wọn tí ó gba ìjọba tí ó wọlé ọdún kan náà lóru láàrin ọdún kan yẹn ó ṣe báṣubàṣu bí àwọn tó ń bẹ̀ǹbẹ̀ ṣe máa ń ṣe é lòun náà ṣe ṣe gbogbo àwọn pàǹtí àwọn nǹkan ẹ̀ṣẹ̀ rádaràdá táwọn tán ṣíwájú wọn nú àwọn tí wọ́n sọ wípé àwọn olùwọ̀n lòfin ọlọ́run àwọn nǹkan làwọn náà tún ṣe láàrin ọdún kan yẹn in fact ibi tí ó wá dùn àwọn aráàlú dé ó ní pé àárín ọdún kan yẹn bí ìgbà tó ṣe pé ẹgbẹ́ kan àti ẹgbẹ́ kan tí ó ń ṣẹgbẹ́ òṣèlú rírì ló ń kọ́ńtró àwọn ẹni èyí ló wá máwọn aráàlú jáde pé àwọn ó protest against wọn báwọn ṣe protest against ah, ẹni tó ń bẹ ń bẹ tẹ́lẹ̀ náà pé àwọn ò rí yàtọ̀ láàrin méjèèjì fa ìwọ́ wọ́ọ̀sì níbi àwọn kan míì tí ó bẹ́ẹ̀ náà ni tá a bá lọ sí Tunisia wọ́n participate níbẹ̀ náà orúkọ ẹ̀sìn náà ń pariwo tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹnu ìwọ̀nba àsìkò díẹ̀ tán ti lò ní wọn àrí ọ̀rọ̀ ẹ̀sìn Islam yẹn fi rinlẹ̀ níbi ìjọba bẹ́ẹ̀ ni Turkey so ó túmọ̀ sí wípé kò ń ṣe kátara bo òṣèlú lórúkọ ẹ̀sìn Islam la fi rí Islam rinlẹ̀ láwùjọ rárá a ṣe wá àti fún àwọn èèyàn bá a ṣe ń ṣe é yìí òun la lè fi mú àwọn èèyàn kúrò bí ẹbọ so gbogbo ẹni tó ń struggle láti dé ipò agbára lórúkọ Islam reality jẹ́ ká mọ̀ pé ìrọ̀nà ń pa àti débẹ̀ káwọn gan fúnra wọn kán lè súwẹ́lẹ̀ àpò wọn òní torí pé ẹ lè fọ́ọ̀sì Islam láwọn èèyàn lórí ẹ lè fọ́ọ̀sì òfin ẹ̀sìn láwọn èèyàn lórí nísìnyàn kan jalè ẹ lè sọ pé kan sáré gé ọwọ́ rẹ̀ ni torí pé tẹ́ ẹ bá lẹ́wà ní sínẹ́ẹ̀tì àbí house of rep àwọn kan lẹ́ jọjọ wà ní ilé ìgbìmọ̀ aṣòfin káwọn bá rí nǹkan bẹ́ẹ̀ ṣe rí ẹ̀kan waste time ara yìí ẹ̀kan mọ̀ jòkó ẹ̀ mọ̀ gbowó oṣù náà ni tó bá dẹ̀ ní wọ́n ni gọ́fúnà wọ́n ni pírẹ́sidẹ́ǹtì ibi tó fẹ́ lọ yìí tó o bá ṣe nǹkan tí àwọn èèyàn fẹ́ wọ́n láwọn yìí ń bí ṣe tó túmọ̀ sí pé tó o bá fẹ́ lọ bẹ̀ lọ́nà bó ṣe ń lọ yìí nìyí ọ̀nà tí máa padà ṣẹlẹ̀ náà ni so ìkwáni ìtó jẹ wọ́n lógún jùlọ ní agbára gbogbo oríṣiríṣi ète náà ti wá dá bí kan ní ti àwọn èèyàn kan lọ ṣe demonstration kan lọ ṣe protest òní gbogbo àwọn kan tá à ń rí gbogbo rògbòdìyàn tó ń lọ láwọn ilẹ̀ lárúbáwá láti bí ọdún mélòó kan nísìnyí àwọn táwà lẹ́yìn kìíní yẹn àwọn Ikhwanul Muslimun ni láti àwọn aráàlú síta ẹmọ́gbà ẹjàfẹ́tọ́ yín ẹkìní kankan kamara wọn tí wọ́n bá bá àwọn aráàlú sọ̀rọ̀ wọ́n ní ìjọba yóò lòfin ọlọ́run kò lòfin ẹ̀sìn iná ẹ̀wò wọ́n aláwọ̀ kìíní àwọn kìíní kan wọ́n ṣe kìíní kan ẹ̀wọ̀n tó takò ẹ̀sìn tí wọ́n bá bá àwọn Amẹ́ríkà Britain sọ̀rọ̀ wọ́n á ní ẹ̀rí wọn ni wọ́n ti lè ju bí ọ̀rọ̀ ẹ̀sìn èyí náà ní kátà ṣe ni so ojú náà nínú àfi bá àwọn aráàlú sọ̀rọ̀ ojú mi ni wọ́n fi bá àwọn ọ̀tẹ̀ sọ̀rọ̀ so ló fi jẹ́ wípé ipò agbára náà wá níbi ọjọ́ méjì sẹ́yìn nísìnyí ìdánwò àwọn tẹlifíṣàn tó ń sọpọ́tì wọn Al Jazeera TV station ó ní láti gbé e wípé protest ti ṣẹlẹ̀ ní Egypt báyìí sí ó wá lọ gbé nǹkan tí ó ṣẹlẹ̀ ó lọ gbé wá kí ló fẹ́ gbà ń bẹ̀ láti ti àwọn èèyàn jáde pé ẹ tún lọ bẹ̀rẹ̀ ṣé ẹ̀mí àwọn èèyàn tó ṣòfò òjì ìtòyí náà ni bẹ́ẹ̀ ni nǹkan yóò ṣẹlẹ̀ o àwọn èèyàn tó wá lọ sí wọn pé tàrí ìṣúwẹ̀ láwa yóò kò sí protest kankan bẹ́ẹ̀ fídíò tẹ ẹ ṣóòwò lẹ ti rí ìtò ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ náà fẹ́ fi ti àwọn èèyàn jáde èké láwọn èèyàn tún lè mọ aṣọ lọ ṣe kí lẹ fẹ́ gbà mí pé kí àwọn èèyàn máa jáde máa takò lórí wọn kí lẹ fẹ́ gbà mí bẹ́ẹ̀ kó sì lànà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam so ikhwani oníbídíà ni kò ń ṣe ní tá à ń bá ṣe torí pé tó bá lòun bá ṣe lórúkọ ẹ̀sìn yóò padà kó bẹ́ẹ̀ ìwọ náà padà máa pèpè sí protest ìwọ náà padà máa pèpè sí òṣèlú lórúkọ ẹ̀sìn islamu ìpèpè sí òṣèlú lórúkọ islamu dẹ̀ ní wàhálà ní máa bí kalẹ̀ láwùjọ torí pé o ò lè change àwọn tó ń bẹ ń bẹ tó bá fẹ́ káwọn èèyàn lẹ́sìn tòótọ́ láti lè fi ṣe ìjọba ibi tó ti bẹ̀rẹ̀ wá sí ni kò kì í ṣe ipe kó wá ló contest owó ọbẹ̀ ìfapò tiẹ̀ tó wọ ọbẹ̀ náà bóòlù ṣe fẹ́ ṣe é tó máa fẹ́ pàṣípẹ́tì bí nǹkan ẹbọ ká tó lè fún ẹ ní ipé wọ ni pátì yàn láti lọ rẹpẹsẹ́ǹtì pòlítíkù pátì kan gbogbo wọn ràn wọn tán ṣe pátìpátì tán ṣe ẹbọ náà wọn ṣe ni òun bá wọn ṣe yóò bá bá wọn ṣe wọn lè ronú kẹ̀yìn gẹ́gẹ́ bí kándídéètì wọn kò pọ́sibú ó ti compromise ẹ̀sìn ẹni ó ti kọ́kọ́ lálàsí ara ẹ̀ náà ẹ̀ ṣe mi wà lè lálàsí ara mi kí lọ tún nǹkan ṣe ni àwọn kan lálàsí ara wọn ìgbà tán débẹ̀ wọ́n ti wá wọ́n ńlá làṣẹ sí i ni wọ́n á rí kankan tó ṣe. sọ́kàwá náà wọ ẹlòmíì ti lọ nínú lọ́dún mẹ́rin padà lórúkọ ẹ̀sìn ẹ̀yin mùsùlùmí àlefilẹ̀ fún wọn kí wàá lọ ṣe fáwọn mùsùlùmí gbà tó ti dé bẹ́ẹ̀ ni. sọ pé wọn náà fẹ́ kọ̀ǹtẹ́sì fún rẹ káwọn èèyàn mọ̀ ipò fẹ́ lọ bá wọn bí jọ́ọ̀nù náà ṣe lọ bí Peter náà ṣe lọ wọn náà fẹ́ lọ ṣùgbọ́n bó fẹ́ ṣiṣẹ́ bójúbójú yẹn yìí ẹ mọ̀jẹ̀ ká ṣàwọn èèyàn lọ́nà mọ́ ìsọpá fẹsẹ ṣe ni ìfẹ́ sọ ìlú di nǹkan tí ó di nǹkan dààmú ni táwọn èèyàn kàn máa ṣẹ̀mí ara wọn lófò sókùjẹ bó ṣe jẹ so ìkọ́ á ní òkè ṣe ni tá à ń bá ṣe lórúkọ ẹ̀sìn ìlànà wo wò papọ̀ mọ́ra wọn a lè bára wa ṣe níbi nǹkan míì ṣùgbọ́n lórúkọ pàjọ organize lecture method wo jọra wọn kò dẹ́ bó ṣe jẹ́ ọlọ́wà. ó ah, ní bèrè sí pé pé àwọn sòríyà na sọ̀rọ̀yíyà àti ìwàníyà náà ṣe tara náà ni mọ́nájú. suru tọ́ba ní sùúrùríyà ni lára àwọn alikwani mùsùlùmí ni arákùnrin yìí ṣùgbọ́n gbà tí ó di wípé wọ́n ń àwọn wàhálà fa wàhálà yìí nǹkan bíi 1965 ni ó lọ sí Saudi sógbà tó dé Saudi ó ń tíṣe àwọn ọmọ iléèwé ó ń kọ́ wọn ní mathematics ṣùgbọ́n bó ṣe ń kọ́ wọn mathematics náà ló ń fi ẹ̀mí ká máa tako lórí ẹ̀ ó ń gbìn sí wọn lọ́kàn ó ń gbìn sí wọn lọ́kàn so yín tó gbìn sí wọn lọ́kàn yẹn so yín gbà tó yá ó di pé lára àwọn ẹgbẹ́ wọn náà tó pè ní manarul cotton ìkwáni lòun náà òun náà bẹ́ Saudi so òun wo wípé ó ti ń jáde jù ẹ kó mọ́ ṣe díẹ̀ díẹ̀ ni so òun ló lọ ṣe má ṣe lé e kúrò ní Saudi so Muhammad Sururi ni ìgbà tó máa fi di nǹkan bí 1970 something ni ó lo bí ọdún bí mẹ́jọ or so ní Saudi bẹ́ẹ̀ 1973 or so ni wọ́n lé kúrò Saudi ó lọ sí Kuwait ó lò bí ọdún bíi mẹ́wàá ọ̀ṣọ́ ń bẹ irú kẹ́rin náà lóyè tí wọ́n ń gbìn sí àwọn ọ̀dọ́ náà lọ́kàn wọ́n tún lé kúrò bẹ́ẹ̀ ó lọ sí London London ló ti lò thirty years ibẹ̀ yẹn ló ti wá ló ti produce magazine tí wọ́n ń pè ní asọ́nà níbi magazine yìí ni kó mọ fáyà ìjọba Saudi fáyà ìjọba Kuwait mọ pé wọ́n kèfèrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni ètò ìṣe so nígbà tí ó yá ó padà lọ ìgbà tí September eleven bẹ̀rẹ̀ ó sá lọ sí Jordan láti Jordan kó lọ sí Qatar Qatar ló padà wá kú sí ní nǹkan bíi two thousand and thirteen sọkùnrin yìí gbogbo ibi tó ti gbin èso sí àwọn ọmọ yẹn padà dìde lẹ́ni tó ń takò àwọn èèyàn bíi Salman Auda ní Saudi àwọn èèyàn bíi Safar al ní Saudi àwọn èèyàn bíi Nasrul Umar ní Saudi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe pé ìròrí káṣáàmá takòjọba a ní kankan tá a fẹ́ gbà mí ká takòjọba èyí tó bá súnmọ́ jọba nu wa ká súnmọ́ wọn ká ṣe wáàsí fún wọn ká bá wọn sọ ṣùgbọ́n à ń takòjọba bú ìjọba publicly kò kí ń ṣe ìlànà sàlàfíà eléyìí làwọn èyí ń ṣe tí wọ́n máa ṣe kí ní máa ti àwọn ọ̀dọ́ ṣùgbọ́n tó ń ba nínú jẹ́ nípa àwọn tó ń ṣe kínní yìí tán bá ti dálẹ̀ tán àwọn máa ń sákòrò nù lónìí wọ́n wà sọ lọ sí Amẹ́ríkà káwé ọdún tala arọ́kùnrin ló ní ní Britain ó lò thirty years mbẹ́ ìjọba Britain ò dẹ̀ nílé kúrò àti ò bá ti tako interest ti tiwọn ó ń tako interest ìlú ẹ̀ ní wàhálà ti tiwọn nìyẹn so wọ́n kúrò nílùú wọ́n wá ti àwọn ọmọ ọlọ́mọ wọ́n ti wọ́n sún yìí láì lò ìkànnú àwọn olórí àwọn ẹ̀kọ́ àná ló ń sọ pé àwọn èèyàn wọ́n lè ṣe ṣùgbọ́n ẹ̀bọ̀n bì kan para wọn lórí ní Palestine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èèyàn kan nú àwọn tó ń wo àlìjẹsíra wa pè wọlé pé ẹ̀yin àfà ó sì jẹ́ pé èyí máa ń sọ fún wa pé káwa lọ ká lọ ṣe ká lọ ṣe ààrẹ àkankan nu yín níwájú ni ó yẹ kí ẹ̀yin náà bọ́ síwájú kẹ́ ẹ lọ ṣe sẹ́gun mi yẹn ó wá ní ọ̀fẹ́ kan pa gbogbo wa àtàfà àtọmọ kí ó ní ẹ ó yẹ kan pa gbogbo yín papọ̀ náà yìí torí pé kò ń ṣe lànà ànábì sallallahu alaihi wasallam so Muhammad suru òun ó ní àwọn àdìẹ ọ̀sán kan tí ó fẹ́ gbádùn ṣùgbọ́n ọ̀rọ̀ ìpa ipò bólórí dùpò bólórí dùpò yìí náà ni pọ́blẹ́mù wọn gbogbo ìwọ̀nù pátápátá látòkè délẹ̀ ọ̀rọ̀ ká máa jà fún ipò láti àwọn èèyàn jáde kan protest kan ṣe gbogbo wọn ni wọ́n jọ ní wọ́n lè wáyà tó bí àwọn nǹkan míì díẹ̀díẹ̀ so kálẹ̀ compromise gbogbo ntaba lè compromise ìta àti ìta kò tẹ́sí sí ká tún support ẹ̀ tó bá dọ̀la nítorí ipò àwọn ìwọ̀nù ni kò sí nǹkan tí wọ́n lè gbé wọlé nítorí pé wọ́n wá ipò so àti ìkwánu àti sùrùríyà ìkankan náà ni gbogbo wọn ìkwánu ló bí sùrùríyà sùrùríyà ọmọ ìkwánu náà ni kò jẹ́ bó ṣe jẹ́ wọn láwọn àgbẹ̀ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك